rìn báyìí. irọ́ mi ò ríran ni. Ah, ẹ gbà mí ká ní mo wọ́pá mi dání ni mo mọ tí voice ẹ ti ń wá bọ̀ mi ò mọ̀pá bóyá kẹ́ ẹ súnmọ́ mi kéèkàn fún mi lọ́pàá yẹn àbí ká dì mí mú ká lè jọ sọ̀rọ̀. Collins. ok ẹ ti dẹ́gbẹ̀ẹ́ mi ta ló sọ̀rọ̀. yẹ́ẹ̀. àǹtí ìwọ white ẹ̀yin kọ́ ẹ̀yin kọ́ ó dà ẹ̀yin kọ́ ó dà. ìní ah, ah. báwo ni ṣó wa pa ṣé dáadáa ni ah, ń béèrè ẹ ṣọ́gẹ́ òjíṣẹ́ fún ẹ̀. ẹ̀kọ́ kan rẹ̀ mọ́ béèrè. ọ̀gá ẹ̀kọ́. àwọn mọ̀sí ń sùn lókè kódà mo ní sáré ro àmàlà tán kí n jí wọn ni pé kí wọ́n kọ́kọ́ fi àmàlà ronú náà ó ṣì ń sùn. bẹ́ẹ̀ni. at this time of the day ṣé kò rí text message ní lánàá ni. ok. kí lè fẹ́ ṣe. ẹ fẹ́ jí ọ̀gá. ẹ ọmọ fẹ́ràn kéèyàn mọ̀ mọ́ jí wọn. ọ̀dà sẹ́yìn náà jẹ àmọ̀là. no ini i'm not in for that please. ọbẹ̀ ẹ̀gúsí tí mo sè ó mọ̀ dùn. jẹ́ n sáré bọ́ọ̀gá sí àmàlà tó ah, ah. rámọ̀là ni mo fẹ́ràn láàárọ̀ kùtùkùtù. babes babes. Ah, ah, Tani ah Tani who is there. Oh. Hey. babes me láì kí wọn máa jí mi lójú wọn. Ìní ò sọ fún pé I'm still in bed me. Oh, you are still in bed. Ní ìwọ tí mo wá pè pé kó wá lọ cash out, ló sọ fún mi you are still in bed. Like seriously? ok kò sí problem jẹ́ kí n pe àwọn ará bí gbà yẹn pé ó ṣì wà ní bẹ́ẹ̀dù bóyá kò take time ẹ tó bá ti sùn dáadáa tó jí tó take coffee ẹ lọ́nà dà o lè rí ìjà padà máa kú ìwọ̀n. calm down na àwọn kan máa ń ṣe bálabàla owó ni wèrè ìwọ náà ló jí mi ń sin ìpín sọ̀rọ̀ àwọn wo ló ní kí n wà ló bá. Hmm, ṣé mi ni influencer ṣé bí wọ́n ni influencer ìgbà ṣe influencer rẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló dúró dùn mí àwọn complaint mo gbé wá fún lókè tó yàtọ̀ sí èyí tí mo ti máa ń gbé wá tẹ́lẹ̀ o eléyìí big deal ni as in cool cash. yeah ọ ah, má ro sẹ o má jẹ́ kó pẹ́ rárá. tó bá ti yá kọkọ kí n pé mọ tètè lọ fẹ́ ṣìyàn tá máa lọ pé ìtẹ́gbọ́n lè gbọ́dọ̀ kò dé jù lọ. owó ògbógbò ògbógbò it's okay picture it's over go live go live ini. all right are you live. yeah, I see one. Okay, so beautiful people, I am excited to introduce this big deal. Yes, it's a big deal because I just signed a multi-million naira contract. When I'm saying multi-million naira, I mean like eight zeros. You know what I mean? It's huge. I mean 100 million. Yes. 100 million. Mm-hmm. And this is the CEO of the company, the Regina Holmes. This is the CEO. This is the PR manager, and this is the marketer and with me here is my bestie. <laughs> Ah, also me, the Okay, so guys, I want you all to stay tuned. We have a lot. We are bringing a whole lot to you. Regina Homes, the best when it comes to real estate. I love you all. I love you too. Bye bye. <laughs> That's fine. That's fine. Okay, pa. Very lovely. yes um, yeah that's fine that's fine. Um, madam ṣé ẹ fi pé hundred million ti pọ̀ jù. abájọ bí mo ṣe She ṣe mo fi ojú ẹgbẹ́ kan wòye mo rí pé ẹ ń ṣọọkì bákan no you don't have to you know what our influencers in tá a máa the nature of our job is to hype exactly. to you know make it look like how oh, we received the whole lot tí mo can you allow me talk are you mad ẹ má bínú pé mo lo fáwọn word mm. tí mi ò bá sọ pé one hundred million bẹ́ẹ̀ yẹn <laughs> ẹ̀yin gan-an ẹ hàn ní mo how big your company is nǹkan kékeré tí mi rọra sọ yẹn by the time tẹ́yìn gan-an bá máa rí impact ẹ̀ ẹ máa tún fẹ́ fi kún owó tẹ̀ lálẹ́ tẹ bá post mi lálẹ́ pé èmi là ń bá sọ́dọ̀ ó kéré ju ẹ̀ máa ní another ten thousand followers in mm, mm forty eight hours yeah in forty eight hours that's the minimum ah, tí ẹ bá máa wo insight yìí ẹ rí i pé ẹ reach over ten million. ẹ máa rí àwọn èèyàn títí you trust me <laughs> ẹ ti ẹja ńlá lẹ mú so i don't want i don't really fẹ́ polówó ara mi all right let's go straight to the business. thank you. What, what, what's the meaning of all Can you behave yourself? Lọ wá bí dúró síbẹ̀ yẹn farapamọ́ ọkùnrin excuse me. She will be fine. Don't worry, she will, she will be fine. Omoyinti, funny girl, very funny girl. Mm -hmm. All right, so let's go straight to business. We need enough time. Oh, that's true. You're right. Yeah, that's true. Can I get to see the agreements? Mm -hmm. Okay, it's I think I have it. Don't worry. Yeah, it's fine. Um, yeah, straight to business. Um, okay, Here is all. Uh, let me glance through it, please. <laughs> being the manager. Okay. Eh? Kilele, six million naira. What is this? No, she six million naira lẹ́jọ́ just ni? No, she six million naira lẹ́jọ́ just ni? Calm down. Eh, you know, um, as time goes on, I want to ma appreciate value. I'm sure they'll call you back. Trust me. No, no, no, Of course, more appreciate value. Me, if you want, Bye bye. But six million naira is a no no no. We actually appreciate. ṣe live na you mad. Mi ò ṣe fídíò ṣùgbọ́n orúkọ orúkọ owó tí mo pè síta ni. Báwo mo ṣe fẹ́ máa negate one million hundred million to six million? Um, so, <sighs> God. All right, sorry about that. That is fine. Um, six million naira cannot work. The minimum mo mọ̀ nǹkan tí mo fẹ́ fún company yìí. Eh? okay jẹ́ ká fẹ́ trust me. so madam um, we actually appreciate you. hey, eh, appreciate me. I appreciate you, madam, because as we pay big fish, me, as a matter of fact, the discourse you, manager eh? you pay six million ní eh? a máa for you. yín. ẹ for me, like the ṣe ń sọ wọ́n sọ bí ìgbà it's a must for me to take six million you have to beg me because um, I've gone beyond begging. Okay, okay, okay. But uh, it's fine. Um, six million for six months. Mo sure pé after six months fúnra yín lè Okay, let's see. Fóònù yín mọ̀ sí green green. Green green báwo? Green green. You see, DM nìyẹn o. Sherry, wọ́n ti ń béèrè company yín, wọ́n ti ń béèrè handle yín. Oh! Seeds. I told you people. Ṣé <laughs> eh. <laughs> bá fi lè post in lọ́la, Okay, mm. kéré jù ẹ máa rí between eight thousand and ten thousand followers mm -hmm. wow. just in twenty-four hours. Okay, so beautiful people, how are you doing? Yeah, I'm fine as usual. Mm -hmm. Can you see my hair? Can you spot it? Yes, this is uh, from Luxury Hair by WT. Yes. You can contact them on WT Signature on Instagram, WT underscore signature for this beautiful hair. It's lush, right? <laughs> I know. <sighs> okay, so don't worry, I'll be doing giveaway today. I have enough money to, you know, to give out. And uh, my top is from Korat Closet. Yes, Okay, can you sight my flat tummy? I'm going to zoom now. I'm just going to show you for a few seconds. Yeah. The Slimming Hub is really, really working. So if you have not patronized them, patronize them today. Yeah. Mm-hmm. Okay, so I want to tell you the secret to a very flat tummy aside the Slimming Hub. If you want to have a flat tummy like me, what you do is anything from 7 p.m. You sure should not eat anything. Anything from 7 p.m., no more food. Take more of water. Take food in very, very small quantity. I get it. oúnjẹ kínkínkín. Ẹ wo time what time, by? bá fi je jẹun time poison ló Yeah, 7 p.m. and that's it, not even 7.30. Tó bá ti di 7.30, 8 o'clock, ẹni yẹn ti fẹ́ ni blood pot belly ni. Poison yé mo ní bèrè pé ṣé ilá àbí ọmọ rẹ fi jẹ sí ọ. ìní ah. kò ní dáa fún ẹ ah. bó ṣe ní mí lára yọ lọ́ọ́ máa ní ẹ lára ni ṣé o mọ̀ pé mo ṣì wà lórí live ni o gbọ́ nǹkan tí mo sọ mo lẹ́yìn tó bá jẹun tẹ̀mí poison ló jẹ mo fọ́ flatọ mi fáwọn ẹni ẹlẹ́ni wọ́n ẹ́ o dé wá lọ gbé kinní báyìí ibi báyìí ni mo ti rí ṣó yá wèrè ni. Ah, mo rò pé ti end life mi ni mo pẹ́ sí wà á èdè láìfọ ẹ ìwọ ọmọ òṣì bó ṣe ń gbé mi lẹ́mìí gbóná sókè yìí má ṣe ń gbé ẹ ṣépè o. wọ́n lè rò pa alálejò ni àti pé nẹ́tíwọ́ọ̀kì ń rò nẹ́tíwọ́ọ̀kì wèrè wo ló ń róòlù pẹ̀lú wifi tí gbogbo ẹ̀ ń wọlé ṣaraṣaraṣara báwọn ah, àwọn pípì ti máa gbọ́ kí ni mo fẹ́ sọ fún wọn báyìí kí ni mo fẹ́ sọ pé ṣẹlẹ̀. kí ni wọ́n gbé padà ní báyìí sí ẹ̀jẹ̀ wọn. àbólórí burúkú ni ẹni bébà sórí dáínì. ìlà àbọ̀gbọ́n. mo dáràn bá mi bula tó dẹ̀ mọ̀ pé láti mo láìkí ó já wèrè ni ṣé kí n pariwo kú sílé ni. ẹbí ló ní mo jọgbọn náà ṣé tí mi ò bá rí nǹkan kọ́kọ́ ni mo máa ń jọgbọn mi. Ah, kí ni mo ah, kí ni mo máa sọ pé ó ṣẹlẹ̀ náà o picture wo lórí yẹn náà o gàrí cake à ń ṣe practical practical of gàrí cake. òrìṣà alájíǹde lágbègbè méjì ọ̀run òun ayé ẹ ẹmọ rẹ la tó fẹ́ wá yìí o ẹ̀jẹ̀ aláboyún gẹ́gẹ́ bí ìṣe wa kígbà alẹ́ rọ́jú káwọn wọlé ráyè káwọn rùkú ọmọ wọlé bẹ́ẹ̀ ni káwọn rùkú ọmọ jáde o gbà ẹ ṣeun ìyálòde. bó lára bàbá. wẹ́ àwọn olóyè tó kù nǹkan. ṣé wọn ò tí ì débí ni. èmi àti olórí lájọ wà ń bì wọ́n dẹ̀ ti bọ́ta lọ mo ní láti bá gbogbo yín sọ̀rọ̀. èmi ṣe bọ́ọ̀ ti wà ń bì ni. mo sì bí o. ọ̀dà ẹ̀jẹ̀ ń pè mí. Ah, bó wà lára bàbá. Ah, hello bàbá olóyè ń bolẹ̀ wà níbo lẹ ẹ tí ì dáàfin mi ti wà ń bí látàárọ̀. ẹ̀yin lóye health kábíyèsí ò improve rárá nígbà tí máa test wọn ní àárọ̀ yìí ó worst sí ni ẹ. ibo la wá fẹ́ bá yẹ̀ òjá báyìí èèyàn mẹ́ta ọ̀sán lè dúró méjì méjì a sì lè máa wo kábíyèsí kí wọ́n máa yòrò kánú ilé ẹ kí la máa ṣe báyìí gangan. ìlú rẹ̀ pé ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ ibẹ̀ la máa padà sí. dókítà ẹ mọ̀ fún wa ní gbódídí sán ìmọ̀ràn wo lẹ mú wá tẹ́lẹ̀ ẹ là wá lọ́yẹ̀. àbí. àbí. a máa gbé wọn lọ sílùú èèbó ni o. fún kínú wọ́n máa lọ gba ìwòsàn tó péye níbẹ̀. èèwọ̀ àgbẹ̀dọ̀ ah, ah. ni ah! irú ìmọ̀ràn wo lẹ mú wa kí wọ́n gbé odidi ọba àlú orí adé kí wọ́n gbé lọ ìlú èbó lọ tọ́jú àwọn alálẹ̀ ọmọ bínú sí àní àwọn alálẹ̀ ọmọ bínú sí gbogbo wa ni irú àmọ̀ràn ẹ mọ̀mọ̀ ẹ mọ̀mọ̀ ẹ mọ̀mọ̀ eyín mọ́ o ṣé balógun wa kéré inú òye ni balógun pọ̀ fa mo pọ̀ lóye mo pọ̀ lóye. Ah, balógun etí mo mọ̀ ni pé àwọn alálẹ̀ ní bínú. ẹ̀ ń dárúkọ alálẹ̀ alálẹ̀ hmm. ṣé bí alálẹ̀ náà là ń lò láti ẹjọ́ ìtẹ́lẹ̀ kí ló dé tí àwọn ará bàbá ọ̀yá. wọn ì tí ì jèbùrẹ́ ni wọ́n gbà á èbúrẹ́ ah, ah, e, ah, àwọn olùgbẹ́bẹ̀ nígbà tí ọ̀bọ wà kókìtì lọ́dọ̀ ta mọ́ àwọn ọmọ lọ kókìtì lọ́dọ̀ ọ̀bọ níjọ́ lèbó ti lèbó ti síìkì lọ́dọ̀ wọn lọ́hùn tí wọ́n gbé aláwọ̀ funfun tí wọ́n gbé wá sílẹ̀ aláwọ̀ dúdú pé kó wá gbà tọ́jú ṣé bẹ́ẹ̀ làwọn olóògùn kankan tó ti kojú àìsàn kankan ni bẹ́ẹ̀ náà ni mẹ́bà táyàn lọ́fà gbà á tọ́fà bá báyàn wọn ni àtàtà kì ní mẹ́díkálì ẹjọ́ ṣé gbogbo wọn mọ̀ pé ọfà wọn mọ táyàn lọ́fà yìí inú tiẹ̀ ti wá ń bí mi báyìí dókítà ti dánú bí mi sinimásì ti ń bí mi ṣe ni ojú mi ọmọ kan sí ara mi àwọn ọmọ dùn ẹ jẹ́ kí dókítà máa lọ ah, ah. dókítà ẹ máa lọ. wẹ́ ẹ máa padà wá wo kábíyèsí nírọ̀lẹ́. tẹ bá padà wá bí nírọ̀lẹ́ ẹ tẹ bá padà wá nírọ̀lẹ́ yóò léwu. iná pupa ni mí abarabẹ́lẹ́ńjẹ́ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ni mí abara gìẹ̀ gìẹ̀ èmi òrìṣà ayẹ́rẹ́ ẹ̀bọ̀ra tí ń jẹ láyé jẹ lọ́run ò fojú kàn mí lónìí ó dòkú kábíyèsí ọba adélani àsìkò ti tó láti bá àwọn alálẹ̀ jẹun láti wákàtí yìí lọ jára ayé mọ́ ó wá di aláàmù tí ń jẹ lẹ́bàá ògiri. gbé wá sí ilé sórí bẹ́ẹ̀dì ọ̀hún ah. ṣọ́ọ̀ máa dì í kí lóde tó jẹ́ slice bẹ́ẹ̀dì mẹ́ta péré ló kó wà. Ah, ẹ mọ̀ bínú mo rò pé kẹ́kọ̀ọ́ kọ́kọ́ fi ilé ìrònú ni kí ráìsì ò tó jinná ó ti wà lórí iná gan. ìkà ni ẹ oh. tó dẹ̀ mọ̀ pé mi ò jẹun sùn lálẹ́ àná. Ah. ọ̀gá bóyá ẹ gbàgbé ni o ní nǹkan bíi aago mẹ́jọ àbọ̀ yìí ni èmi àti ń jọ jẹ sẹ̀mú lánàá sẹ̀mú bí èèyàn mẹ́ta lè nìkan gan jẹ. bí èèyàn ò pè é sẹ̀mó tó rò sí gbogbo ẹ̀rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ mo e jẹ́ tọ́kọ́ ni mo ṣe live video ẹ kí n tó kéwọn pé tí wọn bá ń sọ̀rọ̀ oúnjẹ ò ń dúró nú èèyàn tí màá ṣe pé àwọn tí mò ń polówó àwọn tí mò ń polówó tí fún ẹ mẹ́ta ló yẹ kí n tún ṣì jẹun tó mọ a ṣì jẹun tù ah, ọ̀dẹ̀ ní ẹni. stop ẹ o má jẹ́ kí inú bí mi o ó mọ nǹkan tó máa ṣe ń sìn màá máa fẹ́lẹ́ ronú kó tó dé màá lọ bá mi ra bread mi ò fẹ́ slice bread bread yìí agége bread tó máa ń kí yẹn mo pé mo láìkí epo brown. àwọn ah, ọmọ bẹ́ẹ̀ sì máa ń jẹ. ọwọ́ ara ìwà gan-an tó ń gbọ́kàn tí mo sọ hmm. epo díẹ̀ ẹja kíkà kan òmọ́ kan hmm. epo díẹ̀ ẹja kíkà kan òmọ́ kan hmm. tó bá dẹ̀ wọ̀n transparent nylon ni kò mú dání kí gbogbo ah. ayé mọ̀ nǹkan tó lọ rà. ìǹtẹ̀lẹ̀ tún yín láti rí bá wọn. àwọn nylon gúúsì nǹkan kan tá a máa ń tọ́jú sílé yẹn òun ló máa gbé bígbà tó ń bọ́ láti supermarket. ọ̀rẹ́ tí mo ọ̀gá ẹ ló fàìn láàárọ̀ yìí o. tó tọ́ ó wá dàgbà pé kìí sẹ́yìn lè sùn mọ́ lánàá <laughs> ẹ wá yàtọ̀ láàárọ̀ yìí. èmi náà kọ́kọ́ tiẹ̀ ń wò pé àwọn tí mo bá polówó yẹn bóyá ẹnu ni bó mo rí pé cream wọn ṣiṣẹ́ àwọn wt glo. ẹ̀yin náà wá dà. pàtó wá ń fẹ́yìn burúkú ṣé o ti mọ iṣẹ́ tó yẹ kó ṣe. life video àníṣe méjì. ọ̀dẹ̀ <laughs> lo fíltà díẹ̀díẹ̀ o kínkínkín kò kàn ṣáàṣì díẹ̀. Mm, ìtẹ̀ gbọ́dọ̀ gbóyún bẹ̀rẹ̀ sí i hey beautiful people i woke up like this. I mean, this morning, this is the way I woke up. Mm-hmm. WT Glow is working. Honestly, I love it. Thank you so much. Mm-hmm. And you can cite my tummy. The slimming herbs are really working. Mm-hmm. All right, so beautiful people, purchase WT glue, and I love you. Mo ti sáré ẹ̀ǹdí ẹ̀. Ah, Torí mo rí pé kò rọrùn. Kò ló kú kẹ́mi bọ́ lára yín ẹ̀ pẹ̀lú. Ẹ̀mí àbọ̀ lára ẹ̀ lórí burúkú. Bá mi rọ́dọ̀ sùn kí n máa jẹlé ìlọ, má pẹ́ o. Ẹni tí ó tó gèlè tètè mi fi, ó kébè ogún, ó lóun igba, bébè ogún bá. Oh my God! Calm down. Calm down. Yes! Oh my God! Calm oh, down. It's not your plan. It's not your plan. What am I doing? I wouldn't have done this here. What am I doing? Oh my God! I've made it in life. Sarah. Calm down. Oh my God! Calm down. Oh Calm down. Calm down. Hey, um, congratulations on your 100 million ambassador. Yes, congrats. That's so huge. So huge. I love you so much. I made it in life, please. I made it in life. afọ chineke ni kí ni mí ni yìí yóò yí mo wà wà wà wà wà. ẹyin tí wọ́n ṣe ni wọ́n ti wá. burúkú wọn wò wá wáyé bá jọ sílẹ̀ kan sílẹ̀ kan. So guys, guess what? All right, <laughs> against my birthday. have started receiving gifts. I mean, myself, Laura Williams, I have started receiving gifts, and I'm going to surprise you now. Um, so guys, I have a surprise for you. Surprise, surprise, surprise! If you can guess right, I'll give you hmm, 20,000 naira giveaway. Okay, so you know, my birthday is coming in I started receiving birthday gifts. So guess, guess, guess, guess, guess, guess, guess, guess, guess, guess, guess. Guess it! This is it. Dollar for A fan gave it to me and um, she or he doesn't want me to mention her name. See, your brand influencer can never. I mean, your favorite can never. It is either Flora Williams or nobody. My birthday is still September. and I am already receiving gifts. Honestly, I do not take you guys for granted. Birthday gift rolling in, rolling in, rolling in, rolling in, rolling in. <laughs> okay, so guys, um, I think I'll just do giveaway or I'll give it to the less privileged because and I'm going to share this on the streets. Yes, I am using it to give back. It's my own little way of giving back to the streets. So I love you all. honestly. My birthday is coming and gifts are rolling, gifts are rolling, rolling in, rolling in, rolling. Your favorite can never. It's either Flora or nobody because someone not to my judge. I love you all. God bless you. Thank you so much for loving me. Mwah. Ah. <sighs> she ṣé try? Ah! burúkú gan ọ̀gá sẹ́yìn lè bá ṣe pé èmi àti pé àjọ plan kìíní ni díẹ̀ ló kú kémi go believe pé wọ́n fún yín lówó tòótọ́. ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ wá kí ló dé tó ń mú báyìí ṣé small jẹun lẹ́tàn ni. small jẹun náà la ní ọ̀gá ó ti gbà yìí pé jẹ́ni wa ti gbàjẹ́ ni kí mọ̀ sí láì fi jù lẹ́wà ẹ̀ẹ́dẹ́ tí mo fi kì í. orí ẹ̀ ò pé ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ ọmọ ah. ó ti rẹ̀ mí. ọ̀gá sẹ́rí bẹ́ẹ̀ bá lo fake life yín tán real life yóò lè mọ yín lára wàhálà ẹ. ọ̀dẹ̀ ni ẹ bá mi gbé kínní jàre. Ah! ibi à ń lọ ládé yìí ibi à ń lọ gangan ládé yìí. o ní sori burúkú o. Ah, àmì olóòrùn dẹ̀ tẹ ìgbàdúrà fún mi. o ní pàdé alágbèédá o. àmì wo bí. tí ìbá ń ṣẹlẹ̀ tó ti ṣú ó yẹ kó lọ gbé kínní ìfúnmọ́lá kó dá owó ẹ̀ padà àbùkí yẹn àmọ́ tó bá máa fi dìdájọ́ la fẹ́ rẹ̀ o mọ̀ nǹkan tó ń pè ń fẹ́ rẹ̀ ìdájí kùtù hàì kó lọ dánwó mọ́là padà o ò ní rí jáàbò kí o ó mọ jáàbò kí gbà òun rè. ọ̀gá mo ti lo oògùn máa pẹ́ jí lọ́la o. kò sí ètò kan mi ìwọ pẹ́ jí mi ì fẹ́ gbọ́ sórí o mi ò fẹ́ gbọ́ sórí o tówó yìí bá pẹ́ jù lọ́wọ́ ẹ ìwọ ló máa san interest o. bí aago mélòó ọ̀gá mo lo oògùn mi ìlé kí n lè tètè jí lọ́la. ayé ẹ máa ta nìyẹn kò sí problem. toast i complete. ruwa ruwa nọmọlálé. kò sí tí ó sọ rẹ̀ ó pé ó pé síbẹ̀. no talk mana haba no talk mana haba. Oh. Oh. I wan rape me. Are you a reaper? Ah ah. Hey, mana. Ẹ <laughs> orí tìrìsì láìsí ajá ẹ̀ ni wọ́n ń gbé. Àwọn òbí olúwa rẹ̀ gbé. Òtò láì ní tu àìrègbò. Don't insult me. Haba. <laughs> no best wallahi i complete <laughs> wallahi very very complete uh, so um go help me call uh, my madam say pe i deliver call you oga for what My money I never complete. I supposed to bring this money since yesterday. I know bring them. Bring them this early early money. I know bring them. I bring money for afternoon. So wallahi my money remember less hundred thousand. No, I know I. Okay, my name no be Jibril. My name no be Jibril. Haba. Jibril, pe ko No be say I the best. This one na money matter. Na money matter hundred thousand and then you go. It's me o. Oh mo lò lánàá so your ban eh, eh, nkọjá so i would i to to lie ni man asam is you even me i know it is you it is you i i, I sleep ko. Eh, i don jump on gbogbo ẹsẹ na you go pay. bàbá ọkọ mi bó o bá jẹ́ mi ní ìsinyìí ní five thousand naira. i know get them for five thousand. to lie to lie i go surprise you. kai no be forever. for. I tell me I know they follow with my money. Ah, Allah wallahi. To wallahi I go take them for you here. Then daure ki anan ne. Take him behind. ni.

nígbà tádé ọba bá ní òun ọjọba mọ́ ẹ dákun sáwọ́ afápèrè lẹ̀ lásán ni. Ah. ẹ̀yin olóye òkùnkùn ò ní kùn kó nínú ọmọ mọ tí ẹ̀ ti rí bó ti kó kùnkùn ó kùn biribiri tó ọwọ́ tá à ń wò yìí kò lè ṣì nínú o torí tójú yójú tójú fi ń soje tọrùn sì yọrùn tóun náà fi ń sọ rẹ̀ rẹ̀ imú ti ń kan ṣoṣo tó tí ẹ̀ náà rí o tí ẹ̀ rá ọba tó lòun ò gorí àpèrè tí ẹ náà yé ẹ má jẹ́ àfi tipátipá tì sórí àpèrè o. kò sẹ́ni kankan tí ó fi tipátipá mẹ́nìkan àfi tipátipá mú yàn kankan sórí àpèrè ìka tó bá tọ́ sí mú làwọn òbèrè mú ti a ṣé ẹ mọ̀ pé kò dáa kéèyàn gun oyún àlè kó gbé fún nígbàjámọ̀ kéèyàn gbọ́ ti ọkọ kó lọ gbé fún ní nọ́mbà àwa nípa wẹ́ẹ̀nì kúkúrú káfíńsà wẹ́ẹ̀nì tó kù torí irú wọn máa bá owó jẹ ni o àwọn sì lè yà o hmm. ibi tẹ́mi lọ rèé ẹ jẹ́ ká ká ṣe kìnìún ọ̀hún ní gbogbo nǹkan kọ́ ni sùúrù mọ̀ tó ṣe gbogbo nǹkan sì kọ́ ni agídí mọ̀ bá jẹ́ ẹ jẹ́ ká rán èèyàn sí olórí èyí ọmọ ọlọ́mọ bí ó ṣe sọ̀rọ̀ sọmọ rẹ̀ létí wípé bàbá lòun ò mú ọmọ oyè wá láti ìdílé wọn oyè tán lé wọn nù wò àwa ní sọlẹ́lẹ̀ àsọlágídí ní pápátá náà fọjú kùnàkùnà làádẹ́tẹ̀ ojú àbọ̀ bọ́tẹ́ ìjà ní dálẹ̀ báwọn bá láwọn òjòyè nídìílé tàwọn àwọn ọgbà ọmọ òye mi wà á fi sórí oyè àbí sẹ́mi tí mo jẹ́ balógun ni wọ́n bọ̀ sórí oyè àpèrè tí wọ́n á pàṣẹ. ọ̀tọ́ fíọ̀. ọ̀sẹ̀ ọjọ́ tuntun sí ni mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní balógun tèmi mo pọ̀ lóye. ẹ bọ́n bá pọ̀ lóye ṣé bí oyè ọba wa ni èmi tí mo jẹ́ ọ̀tún tó jẹ́ pé oyè mi súnmọ́ oyè ọba gangan ẹ̀ ń bọ̀ ọbẹ̀ níbi oyè bàbá mi mo dúró. ọ̀yẹ́mi. máa jagun rẹ tó máa jà lọ. bí balógun bá tiẹ̀ wàá pọ̀ abínibí leléyìí kì í sability bíi tiẹ̀. màmí mo kàn wá sílé láti wá pé mo wá sọ sílé mi ò wálé láti wá jọba kankan. ọkọ mi adéọba ó máa jọba ìwọ lọba tó sí kò sẹ́lòmíì tó fẹ́ jẹ́ ìwọ nìkan ni lọ́wọ́ èmi àti kábíyèsí ẹ pé méjì ta ló wá yẹ kó jọba ìwọ náà ni ìlú tí wọ́n sọ wípé ìwọ ló ń láti jọba wọ́n mọ̀ wípé ìwọ ló tọ́ sí ni ò wá ló jọba kí ni ìtumọ̀ yẹn. nígbà pé ẹ ṣeré. mi ò ṣeré o. ẹ ṣeré ní sẹ́ẹ̀. lọ́nà wo. ẹ máa lọ sọ fún àwọn ará wípé èmi ò mi ò interested láti jẹ any ọba or anything that has to do with ọba i'm not interested. èmi ò jọba kankan àbí bí ẹ lè ṣe audition you know kẹ wá anybody tẹ bá fẹ́ pé fit for the position because me i am not interested okay lọ́túnla mi padà lọ sí America, so it's not my business i'm not doing Oh, America got color i'm not interested. o lè lọ amẹ́ríkà kankan lọ́túnla láíláí ẹ̀tọ́ wa ni ó di dandan òun láti jọba ṣé kàn lọ sílé ìbomi kan lọ́mọba àwọn tọ́ba ò tọ́ sí. òun láti jọba ni mo fi ẹlẹ́dàá mi bẹ́ẹ̀ o ẹ̀tọ́ wa ní wàjọba. mi ì mo lóun máa jẹ́. Ah, màámi mi ò jọba ṣe é kí n tèmi pẹ̀lú ọba. ẹ̀tọ́ wa ní kò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́. I'm not interested. mo kí yín o mo kí yín gan ẹ kú ọ̀rọ̀ ìlú lágbára ọlọ́run ibi tẹ fẹ́ kó já sí ibẹ̀ náà ló máa já sí. ṣùgbọ́n mo ti gbìyànjú agbára mi o bàbá sọ àdá sókè bí ṣe ń sọ sókè gbàgbà ibi pẹlẹbẹ ló ń padà mú lélẹ̀ mo bá sọ̀rọ̀ lóru mo bá sọ̀rọ̀ lójúmọ́ mo bá sọ̀rọ̀ lọ́sàn-án gan ìkọ̀kan náà ló ń tẹnu mọ́ bí adití mo ti gbìyànjú agbára mi mi mọ tó kù tí mo fẹ́ ṣe báyìí o ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ẹ ṣáà ṣe sùúrù mo mọ̀ pé ibi tá a fẹ́ kó já sí òun náà ló máa padà já sí. olórí àwa tá a jókòó yìí ṣe mọ̀ pé ìlú ló rán wa ń ṣe àbá àwẹ̀wà wa bí o àwọn afọbajẹ́ wà ń kalẹ̀ tí ó ń dódà wọ lóyè pé ká mọ́ mu ìwà báwọn bá ṣe ń bá yín sọ lẹ́ ń yí wa sébè lẹ́ ń yí wa kúrò jàkúta kẹta lélẹ́yìí tó ti yẹ ká mú ọmọ oyè kí wọ́n mú ká mú láwọn afọbajẹ lọ́wọ́ àárọ̀ kò lù bẹ́ẹ̀ làárọ̀ kọ̀ tì mí tàbá wa wíta láì wí ẹ mọ̀ ní ká sùúrù ká sùúrù ẹ jàkúta kan ní tó ń bọ̀ lọ́ọ̀kan ìjọ márùn-ún yìí àfàìmọ̀ àfàìmọ̀ àfàìmọ̀ tẹ́ ẹ̀ bá tètè ìjára mọ́ ohun tí ń bẹ lẹ̀ yìí àfàìmọ̀ kó yẹ ọmọ lọlẹ̀ lálẹ́ wù nídìílé mi a jẹ́ pé òye tán lé ọ̀dọ̀ yín nù. màá ti rí yanjú màá ti rí yanjú oyè ò lè tán ẹ́. abiyamọ ni yín lóòótọ́ àmọ́ ọgbọ́n tá a fi gbóyún kọ̀tọ́gbọ́n tá a fi tọ́ ó yẹ kẹ́ ẹ mọ ọgbọ́n tá a fi bọ́mọ yín sọ̀rọ̀ tínú rẹ̀ ó fi dùn. Ah, bí ẹ bá ń bínú ní bá a ṣe tù wọn náà ìbáwọ̀ la bí wọn. ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn ọmọ tá à ń bí lóde sí i kọ́lọ́n kó ṣàánú wa ni tẹ bá ń yí wọn sébè báyìí wọn máa yí yín sí koro ni mi ò ní dákẹ́ èmi náà ní sùn o ah. mi ò ní yé sọ. ṣẹṣẹ rí èmi ò ní bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ kó gbọ́n tipátipá àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ayaba ni yín o olórí ni yín o ẹ lè darí ọba o ọmọkùnrin tẹ̀sí ní tóyè tọ́ sí táwọn olóyè ń dúró dè pé kẹfà lé alọ́ tẹ́ lọ́ yarí pòun ṣe àwa náà wà nǹkan sí sọ́rọ̀ ara wa àbí àyè wa dà. tó ǹjẹ́ bá bá mẹ́jọ máa yóò lè bí ọ̀sẹ̀ wíwo. ẹ yé wẹ́jà ẹ ṣe sùn. ìgbà tẹ́ ẹ kọ́ gbèrè ẹ má ṣe bẹ́ẹ̀ pọ̀ mọ́ àwo. ó yẹ ara wa kó ti yéra wa dáadáa òdìgbà tá a bá tó wá ń gbọ́n ọ̀rọ̀ lé tá a bá wá ń sọ ń ta ọ̀yẹ̀ kọ́rọ̀ máa mọ wọ́rọ̀ àwa létí o ẹ sọ oríire ń tí yóò dáa fún yín ọmọ òye sórí òǹlẹ̀ lónìí o olóko ló lẹ́mi inú rẹ̀ sọ wá rí àtolóko àtoko gangan ọba ló ní gbogbo rẹ̀ bàbá wa ń sọ̀rọ̀ nípa oyè lọ́tún tá à ń sọ̀rọ̀ nípa oyè lọ́sí bí tọ́ba ni. Ah, sóyè ọba wa kéré ni ah, ọba pọ̀ o ọba pọ̀ lóyè ó pọ̀. Hmm? but sir ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé kò sí tí òṣùkà ṣe fẹ́ tóbi tó hmm. kó lè rẹ́rù àgbà ní oh. ọba tẹ̀ sọ yìí kó ṣe kó tó kéré I don't think I can. Uh, you can. Hmm. gbẹ́rù bá ń bọ̀ o you can. sórí bọ́wọ́ ọmọdé ọba bàjàdù ni ọmọ sọ pé yọmọ bọ́n dásà ni yóò ní kí là ń jẹ tí ìtàn ah, níta ń jẹ tí ìtàn pọ̀ ara ń tà ìjẹ tí ìtàn òun lọ bá wà wo sórí bọ́ ọba jọba ọkọ rẹ ti wọnú ìwé àwọn lọ́balọ́ba ìlú inú kò sì ní parẹ́ mọ́ láéláé tó bá ń gbọ́ àlàyé ti kinní kan ìlú kinní kan ìwọ náà ti dára wa nù só ti yọ odò yìí sì gbẹ kó kọ rè ó tún gbẹ mọ́ lára tí èèyàn ń jẹ tí èètàn ń lọ bá wà ah, ọba ọba ọba ìtàn lọ́wọ́ èèyàn o bẹ́ẹ̀ bá kú gan wọ́n kọ́ téèyàn bá filẹ̀ yóò sì mọ bẹ́nu àwọn lọ́balọ́ba tí bá ń bọ̀ wọ́n mọ̀ gbọ́ àjàntálá tìlú kinní kan àkọ́kọ́ àbẹ́lẹ̀ kejì wọ́n mọ̀ dákọ̀ rẹ̀ ni ní gbogbo gbà sọ́ọ́rí bàbá kọ wájú sí ọ kọ ọ̀tá bàbá tó wá kọ̀yìn sí ọ ìwọ jùlọ́fà bàbá kù wọ nìkan lérò ara rẹ pa balógun relé mọ́sọ̀ oyè nù ń lé yín o mọ́sọ̀ oyè nù ń lé yín àrọ́mọdọ́mọ rẹ ò níwọ̀n níwọ̀n níwọ̀n nígbàgbé rẹ o wọ́n nígbàgbé rẹ o ṣó ti pé àwọn body enhancement company yẹ kó wá sign this is natural. pọpọkẹ kbk check it out. orí mi ò ẹlẹ́dàá mi irú orí wo gangan ni mo gbé wálé ayé iná abóò lóbìnrin ẹgbẹ́ mi wẹgbẹ́ mi tani tani tani flora now jẹ́ kí n wò ó ah, ah. Ah. ilé yìí ò ṣẹgbẹ́ ọmọ inú ẹ̀ ni ṣé torí ó kọ́ ọ̀wọ́ ọmọ kékeré ni ọmọ but ká tọrọ ọmọ flora yìí big girl ni èèyàn kan sì fún ní ten million naira cash èèyàn kan tún fún ní mọ́tò kí n má parọ́ kí n má jalè <laughs> mo fi ọlá flora tọrọ blessing yẹn gangan gangan gangan ni mo fẹ́ òun ni mo bẹ̀bẹ̀ fún òun ni mo tọrọ fún tèmi o. wo ṣebí ìwọ tiẹ̀ fọlá ìtọrọ ni èmi ń wá kí n tiẹ̀ rí opportunity kí n kàn máa wà pẹ̀lú ẹ̀ báyìí kájọ máa jáde kó tiẹ̀ kó gbà mí kí tiẹ̀ wà pẹ̀lú ẹ̀ ṣé wo mọrú yìí tí máa máa gbà ń gbòòrò ni o mọrú hype táwọn yẹn máa máa fún mi pé ah bí gẹ̀lẹ́ mi náà díẹ̀ dúró ní gbogbo àwọn wèrè tá à ń kókòrè ta pè lọ́kùnrin mi ò tí ì rí ọkùnrin tó sọ pé ó yá gba two million naira cash kó tiẹ̀ ka cash ẹ̀ mo ò tí ì rí ten million naira ah ó pọ̀ o ó pọ̀ o ara ẹ̀ ń kan mi ọlọ́run inú bí mi imagine. múlẹ̀ ń gbogbo ọba. calm down it's not what you think give me some time calm down. I don't like the way you're shouting. Yeah, ó ti ń bí mi nínú. But because you are right, I don't know what to say. Calm down. I will sort it, I promise. I said I will sort it out. Calm down. Ah. Okay, okay, okay. I'll talk to you some other time. Bye. Ọ̀gá, ṣé kò sí àtìsàlẹ̀ mo ti gbọ́ tẹ̀ sí kalẹ̀ ń bá pariwo. ìní máa wọ̀ rẹ̀ everything is under control nǹkan tí mo lè settle now i'm fine. ẹ sọ àwọn ọ̀rẹ́ òkè ṣọ ọ̀gá tí ẹ sáfù ní oṣù ṣé ló lè burúkú ṣé mo bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ni kò ṣe mojú báyìí. kí n máa lọ. Ah. ọ̀gá sẹ́yìn mọ̀ pé ògì ilé tí ń tòótọ́ ṣùgbọ́n láàrin èmi àti sátírọ́nì dẹ̀ ti àwọn ibi àrùn ìgbẹ́ àwọn ibi àjẹgbèsè tó rọrọ tí ó pọ̀ lọ́wọ́ tí ó pọ̀ lẹ́sẹ̀ ló mú kókókókó kò dẹ̀ máa lọ wọ́n ṣépè fún ẹni ṣé wọ́n lọ́rán sí mi ni. get out of here jọ ọ̀dẹ́ òtí ẹ̀ mọ̀gbà téèyàn bá wà nínú o fẹ́ ṣòkò ni o fẹ́ sori burúkú mú àwọn oṣù èrè nínú get out of here jọ ó dẹ̀ mọ̀ pé tí bá ti ṣépè báyìí mi ò stop. tọ́ra rẹ̀ jẹ́ ni tọ́ra rẹ̀ jẹ́ ni. náà tọ́ra rẹ̀ jẹ́ ni tọ́ra rẹ̀ jẹ́ ni tọ́ra rẹ̀ jẹ́ ni. jẹ́jẹ́ bèbí jẹ́jẹ́. mo ga ah. ọ náà ló mọ tí ń ṣe ọ̀gá títí tí mú wọn pariwo bí ẹni tí wọ́n kàtà rẹ̀ ń dì kí ló dé kí ló lè máa mú wọn pariwo bá náà ọ̀gá ti running debt wàláì wàláì ọ̀gá running debt ni n tí mo ń sú mi lọ́rọ̀ wọn náà rèé yóò sì mọ bí wọ́n béèrè wọ́n sì mọ sọ pé nothing o nothing o ń ṣe fake life títí títí tí wọ́n tún ṣe fẹ́mi tá a jọ ń gbénu ilé ẹ̀yìn sókùmọ́ farapamọ́ fẹ́ni tí ó wẹ̀ ni lẹ́mi tí mo ti mọ̀ pé gbèsè lẹ́gẹ̀ẹ́ ẹ ti running debt ni. tó yẹ kán jọ̀wọ́ bù kí n dá sọ̀rọ̀ wọn bó ṣe twenty thousand thirty thousand naira èmi náà sáà ní savings mo lè yá wọn. ọba ilé jọ pé malamaudu yìí ni ẹ̀jẹ̀ lówó èmi ò kú òrùn lé ni o torí èmi ò lè kúkú àbòkí o torí níjọ́ kìnìún àná tẹ ẹjà àbòkí ló mú mọ tójú mi rí o èmi ò lè kúkú àbòkí o. mo mọ̀ pé nǹkan lé ní. babe o ò rí babe flora yìí ni within one week wọ́n gift ẹ̀ ní ten million naira cash wọ́n wá fún ní bàbá ńlá mọ́tò mọ́tò tó na mọ́tò pa àwọn ẹṣin ńlá wọ́n tún fi yẹn náà ṣe gift fún ah that babe na confam big girl i swear i tap into her blessing i tap. kí ló máa ṣe èyí ẹ máa rí nǹkan ní mídíà any small thing ẹ ti máa tap into blessing wọn. Who was there? fẹ́ràn bí a pè fraud money new. We bí money ritual ni o wọ́n ẹ̀ tí any small thing I tap into a breast ẹ̀ máa rọra now calm down. I'm all in. I'm all in tó dé tẹ bá grace báyìí ẹ máa envy grace ìtò yẹ kẹ́ every support pé Ọlọ́run bó ṣe ṣe tí lágbájá ṣe tèmi náà o ẹ wá ní go ah, ṣoògùn owó ni money with you. money laundry ẹ máa kó more? o mọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ ẹni tó jẹ bèbí yẹn hustle night and day ló fi hustle mo kàn ń ṣe pé kó má máa tap into blessing èèyàn tí ò bá ń mọ source wealth ẹ̀ ni eh. mi ò sẹ́ pé ó ṣe mo kàn ń ṣe pàkọ́ àtẹ pé ó ṣe gẹ́gẹ́ bẹ̀rẹ̀ kí máa tap into it náà nìyẹn. jẹ́ kẹ́mi sọ nǹkan fún ẹ kó lè dùn mí fún ẹ ṣé dúró ṣé gbogbo life ti wọ̀ tí ẹ̀ live yìí ṣé kò sùn ẹ ni are you not tired of this life bẹ́ẹ̀ mi ṣe wà yìí relationship yìí ó ti sú mi ah, ah. yes cause the man ń béèrè owó lọ́wọ́ ẹ̀ bí kò fún mi ní ten thousand twenty thousand fifty thousand jọ kí nìyẹn ká àwọn èèyàn míì ló ń fún ìyàwó wọn ní one million naira kọ́kọ́ fi ṣe nǹkan fi ra hair ìwọ òṣèré ẹ̀rí ó wá ó wá àwa wí tó ń sọ pé kan ritual ritual náà ni. èsì ṣiṣẹ́ náà ó ṣe wá mú má sọ fún mi pé torí ọ̀rọ̀ flora àbí kò ṣe flora tó sọ sí díẹ̀ ló ṣe ń bá mi sọ̀rọ̀ báyìí. ọ̀tọ̀rí ẹ̀kọ́ ìwọ fúnra rẹ̀ ó lára ó ẹ̀ na your own dey your body now. ah wo ṣé kémi tiẹ̀ wá sọ nǹkan kan fún ẹ i'm tired of this relationship ah, ah. yes i'm tired i can't continue with this classless life mo mo bí àwọn ẹgbẹ́ mi bó ṣe ń chill pẹ̀lú àwọn big boys bó ṣe ń bam bam bó ṣe ń rán kìtìkìtì tó ń rán kàtàkàtà pẹ̀lú àwọn big boys àwọn ọmọ tó ń so? ah babe. kò tí ì le tó báyìí kí láyé fàásì tó sáré di pé okay you want to end this relationship. i'm ending it now. a kú oríire o. Ah, hey, ọmọ yín ti ṣetán láti jọba báyìí ó ti gbọ́ ó dẹ̀ ti gbà. oríire nínú ọ ó yẹ mọ̀ pé bí abẹ́rẹ́ oṣù mi sí ẹsẹ̀ rí oríire ni oríire náà sì bá wa kalẹ̀. ẹ wá rí àwa tá a tẹ ẹdẹnu oríire kọ àwa nìkan náà kọ́ lásán oríire gbogbo wa lájọ sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ ìyá ọba. Eh. Eh, ṣé ẹ mọ̀ pé ẹ ti dùgbà kan jẹ́ olóòlù yìí hmm. mo tọ́ bá yẹn dúpẹ́ pé lójú ẹ̀mí yín náà lẹ́tọ́ tó jíjá ọba. olúwa ṣe <laughs> gbogbo wa náà la jọ kú oríire náà àmín gbogbo wa náà la jọ kú oríire náà ẹ wò ẹ jẹ́ ká jọ gbárùkù tì ni o kí gbogbo wa jọ gbárùkù tì kó dẹ̀ ṣe é dáadáa lójú ẹ̀mí wa. Ah, ah àbí ńgbọ̀ jẹ́ pé nta fẹ́ di ló ṣe ah, kí ni eh, nta eh. fẹ́ ṣubú sí ibẹ̀ náà ló wọ́n ṣe. Eh, ìfọwọ́sowọ́pọ̀ ló ṣe kókó. àwọn tá a bá tàjọ bára wa débi ṣé ìgbà tó ìwà bọ́ sí tálá wà lájà. bẹ́ẹ̀ ni ah, ẹja múnisẹ́nu. ìtẹ̀fẹ́ gbọ́ òye náà bọ́ lé wa. ó di kóró oyè náà bọ́ wa ó di kóró. àti náà gbára àti náà gbòòrò lónìí lẹ́yìn àti òòṣà ayẹ́rẹ́ lẹ́ ò fojú kọra yín. tẹ́ ẹ bá sì ti fi ojú kọra yín ẹ ò ní àǹfààní láti tún fi ojú kàn mọ́ ó tún dọjọ́ tẹ́ ẹ bá fẹ́ fi ayé sílẹ̀ ó ń bọ̀ láti wúre fún yín láti sọ yín di ọba kábíyèsí. kábíyèsí ọba adéọba ọjọba ayédùn lónìí àjẹgbó àjẹtọ́ àjẹwọ̀ ó fojú kàn mí lónìí nígbà tó o bá tún fi ojú kàn mí ó dọjọ́ ọkú kò sì sẹ́ni tó mọjọ́ ọkú ó lè jọ̀la. Ṣadé. Ah, Tọ́pẹ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe bá mi bọ̀ rẹ̀ ń sọ̀rọ̀. Nǹkan tó ṣe ẹ̀ láàrin àwọn méjèèjì kò tó nǹkan tó máa fi sẹ́kùn wọn ṣe mọ́. And as a matter of fact, it's been two years we've been dating. Two years, it's a long time. Ṣé o kò fẹ́ kí relationship two years kó kàn gbogbo bẹ́ẹ̀ ni? Have you forgotten all the promises you made to me? That you can't wait to be my wife, that, that you can't wait to have my kids? What happened to all of that? Àlàyé, ah, ẹjọ́ ẹ ti pọ̀ jù enough of your story Kilo ló ṣẹlẹ̀ wá wojú mi dada? let me give you the new rule tí o bá fẹ́ kí èmi anna continue relationship yìí pẹ̀lú ẹ rule number one you will have to get me a new car ah yeah and best to be precise ah. rule number two ó tún máa wá fún mi ní ten million naira cash. àbọ̀ ah, I'm I'm not sure by now you know how much i'm working so hard to to make us feel so comfortable i know the mo ríṣẹ́ tí mo ṣe now even though jẹ́ kí n kó adúrówó tó kalẹ̀ ah people babe o lè jọ náà ibo kí ti rí náà hannah Oh, lè jọ o lè má ṣe báyìí fún mi ṣadé tó kọ ẹ bá mi. ah kilo ah, kí Ah, she ṣé mo ti pè yín sọ̀rọ̀ ni ṣókàn yín ni ah better. o àti pé bọ̀bọ̀ lẹ́jọ́ gan o ó ní pírọ́blẹ̀mù o. wọ́n ní ká rúbọ oṣó arúbọ oṣó wọ́n ní ká rúbọ àjẹ́ arúbọ àjẹ́ tí toṣó tàjẹ́ ò bá pa ni àìsàn lásán pa ni visa nìyẹn tí mo ṣe ránṣẹ́ sí àwọn àjọ tí ń gbógun ti àìsàn jẹjẹrẹ ń pé kó wá kó wá bá wa sọ̀rọ̀ kó sọ fún wa tá ṣe máa prevent cancer because cancer is deadly. kàbíyèsí kàbíyèsí a máa rí yín bá ẹ̀mí yín ó gùn lórí ìtẹ́ ẹ fọwọ́ pawó ẹ fòrì jìjòbì dáadáa lè mú wá. kò sínú tá a fa alákọ̀wé ṣe tó wá rí bá àsì nọ́mbà fún báyìí àsì nọ́mbà fún nọ́mbà wá ìlàmú àsì nọ́mbà àǹfààní lè yọ ọ̀yẹ̀ fún gbogbo àwọn obìnrin wa kábíyèsí. àfẹ́sí olúwa mi ẹ̀sìn kábíyèsí tí ẹ ti rí inú tèmi dùn gan-an torí àǹfààní ńlá lẹ gbé wá sínú ìlú yìí kódà wọ́n pè ìyá lọ́jà kí wọ́n sọ fún gbogbo obìnrin ìlú pátápátá àsìkò yíyan àní kúkú ìyànú ìlú ìmọ̀ ẹ ṣeun kábíyèsí. ẹ̀yin olúwa mi ẹ pẹ́ fún wa ẹ̀yin ṣe rí gbogbo ohun tó yí àti ń sọ látàárọ̀ gbogbo ẹ̀ náà ló wúlò kò ṣeé kó dànù ìlọsíwájú ìlú ni. àmọ́ ibi tá a bá ti ń sọdún ìlàsàmọ̀jà ibẹ̀ náà láti máa sọdún múláwá èmi rí olúawo èmi àti ẹ̀ sì jọ sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ fún mi pé òòsà ayẹ́rẹ́ àsìkò rẹ ti tó láti bọ̀ ó ti tásìkò. òòsà ayẹ́rẹ́ mo know I heard about it <laughs> ah, mo gbọ́ pa ẹ̀ consult pẹ̀lú ọ̀tún tó bá jẹ́ owó lẹ need ni anything tẹ bá need látọwọ́ èmi màá ṣe pẹ̀lú ọ̀tún sọ ẹ̀ consult pẹ̀lú ọ̀tún. sẹ́rí sẹ́rí tọ́lọ́tún tẹ kọ́kọ́ dáàbọ̀ kábíyèsí kábíyèsí o kábíyèsí sẹ́rí ọgbẹ̀rì lọ́tún ọgbẹ̀rì lọ́tún kò lè dá sí oríta níta wáyé àwọn tá a bá jáwó la mọ̀ pa rẹ̀ ohun àkọ́kọ́ tá a mọ̀ kọ́kọ́ wá tá a bá fẹ́ sọdún àyẹ́rẹ́ òun ni olùwọ̀ olùwọ̀ olùwọ̀ ni olùwọ̀ ọ̀tún olùwọ̀ tó sọ èyí níbo ló ti ń tà àti pé èlò gangan ni ẹ jẹ́ ká ra ẹyẹn sọ fún èmi. kábíyèsí wo ètò olùwọ wo ètò olùwọ balógun ẹ má ṣàlàyé fún kábíyèsí dáadáa kó lè yé wọn. ọgbẹ́ bóyá kò yé wọn. ẹyin ẹyin kábíyèsí ẹyin ní tá a pè lólùwọ̀ tá a mọ olóògùn àyẹrẹ aláboyún. aláboyún. aláboyún aláboyún aláboyún bàbá jẹ pé bàbá àjẹsẹ̀ lóyún bàbá àjẹyẹ tí ó fi lórí tọ́lá lórí àti aláboyún. ọtún. ṣùgbọ́n kì í ṣe aláboyún ọmọ olúwa o ààrẹ ni ààrẹ ni o ààrẹ. ẹ aláboyún tó ń sọ tẹ́yìn ní kò ṣe ti ìlú wa yẹn ṣé ti ewúrẹ́ ni. rárá ẹ ló fẹ́ ṣàlàyé fún wọn. irú ọ̀sẹ̀ rí kábíyèsí àìjẹ̀bi ẹni tá a máa lò ó yàtọ̀ sí pé bóyá àyẹ̀rẹ̀ gangan fúnra rẹ̀ yìí máa ya síyàn ẹni tó bá fẹ́ lò òun ní ọ̀nà mú nǹkan rẹ̀ wá fún yẹn ní táwọn akẹ́kọ̀ọ́ máa ń ràn lọ́wọ́ fún ní àyìn pé á lo aago káàkiri gbogbo ìlú wípé kó nílé ogbélé o kẹ́nikẹ́ni ó sì mú gbàlejò àlejò tó bá wá àtàrí àtàrí tó bá fi lè wọ̀lú wá tó tó ajá láboyún àyẹrẹ ló mú wá lórúkọ. balógun. If I am still your king, it's not possible. ẹ bá wà láfa lákọ̀wé jọba èmi rò pé irú ọ̀rọ̀ báyìí tó bá fẹ́ gbé kalẹ̀ ó jì lọ bá kábíyèsí láàárọ̀ ó sì farabalẹ̀ ṣàlàyé fún wọn. ṣé ntí mẹ́lẹ̀ yìí ṣe ọjà àjòjì sí gbogbo wa ni. nígbà tẹwàá táwa tí kábíyèsí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ aláboyún ẹyọ kan wọ́n ń sọ̀rọ̀ bìrùkẹ̀rẹ́ sì ń gbọ̀n báyìí lọ́wọ́ wọn bọ́bá aláboyún ogún ni ayẹrẹ ní alọ́ wá wá ń kọ́ ẹ dákun kí ni kíláàsì áàfù náà nì. balógun balógun ọ̀dájú ni ọ́ kí ló rí. ọ̀dájú ni ọ́ ọ̀ sọ pé báyẹrẹ bá béèrè ogún ẹ̀ fún lógún hmm. bẹ́ẹ̀ bá fún lógún ogún tó tún wà nù wọn ń kọ́ ó dogójì. lẹ́yìn ogójì bá pẹ́ méjìméjì tó tún mẹ́nu ọdọ ọgọ́ta ìka ni ọ́. ìyálòdì ẹjọ́ tiẹ̀ ah! kọ́ ẹ ẹjọ́ tiẹ̀ mọ̀ kọ́ ìbẹ́ ń jẹ ìbẹ́ ń mu ṣe bẹ́ẹ̀ ń lò dé ẹ̀ ń dé láyọ̀ nǹkan kan ò sì sàwọn ọmọ ẹ̀ tún tọkọ yín lọ́ọ̀dẹ̀ kò sí gìrìgìrì kankan bí kankan ọ̀fẹ́ lẹ́yìn mọ̀ ń gbáyé kí lẹ́mọ̀ ti ń lọ ah! kí lẹ́mọ̀ ti ń lọ ẹ dákun gbogbo alamọ̀ òsà yìí òsà òkùnkùn mú prọ́pù sí jẹ́ ẹ̀ ìwọ ni ọwọ́ náà kọ́ lọ ṣàlàyé fún kábíyèsí. pé kí àlàyé kí ni sọ́ńtọ̀ tó fẹ́ wọ́n tẹ̀ tó wà jáde. ajé ilé ìyàtọ̀ ajé ìbò lè lè yìí. bàbá ajé ìbò ìbò ni ajé òyìnbó kì í gbó ni. èmi ọmọ aráyè gbogbo irú eléyìí nígbà bá yẹ kú nǹkan ẹja fún o kò bẹ́ẹ̀ lọ. sọ́fọ̀ balẹ̀. balógun gbogbo tiẹ̀ kólé kólé kólé ni. mo fẹ́ sáyín mọ́ mi sí mi. mo fẹ́ sáyín mọ́ ẹ so wà ókè ṣá lọ́pàá kí wọ́n fún mi lè jọ ọ̀yà wèrè ni. bóyá ká ẹ gbé mi kí n lọ pè wọ́n wá torí ẹ̀ràn ju wèrè ni. èmi mò ń rànjú wèrè so wà ókè. ẹ wo ẹ̀yin mọ̀ dá sí o kẹ́ ẹ tó dé mo ti rárá ń bá wọn wí torí mo mọ̀ pé wọ́n wá tọrọ owó ni ah, olùsìn ni wọ́n bí wọ́n ti máa ń ṣe ni ẹ mọ̀ dá sí ẹ̀yin mọ̀ dá sí wọ́n tọrọ owó. ìní eh, eh, eh, calm down don't worry is my mechanic let me adjust. ah, and talk to me. Mama, um, Mama. Mr. Soji, ẹ má worry mọ́, AC yẹn ò everything ti wà intact so you can go don't worry. Don't worry. Hey, eh, eh, hey people, wait, wait, mechanic. don't do that. Don't do that yet. Might you shame me? Ẹ má wọ ikọ́ kan òjò mọ́ yà. Mr. Soji. Má sẹ́jú rẹ̀ bọ́ síbi. Tó mọ́ bí màá sọ o ti wá lọ́sàn-án mu ìbẹ́ ni mo mọ̀ pé alẹ́ o ti máa wà á lé tó fún àwọn onílé bá mú kì mọ́tò adé wa ni three days ó dẹ̀ ti ń lo two weeks lọ bá lọ mú kì mọ́tò jẹ́tọ́ ẹni tó fẹ́ ra wa sọ fẹ́ ta mọ́tò yìí wọ́n fẹ́ gbé e ṣe. calm down we can talk about it we are not supposed to see all these things lórí eh. ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. ló ń kọ́ fọ ọjọ́ ọmọọṣẹ́ bóyá àbúrò ẹni mọ́ ló ń pè mí ní mechanic wọ́n náà pè mí mechanic ó ń pè mí mechanic. calm down o nílò mi fẹ́ bẹ́ẹ̀ lójú mi fẹ́ kí pariwo àbí kí n gbé sí social media. get the key now. yẹ ká sọ ọ́ sọ àmáṣe bẹ́ẹ̀ yẹn àsọjí má wọrí. Ah. ìwọ lọ má dá sí má wọrí. bá a ṣe fídíò ẹ. ajọ mú lẹ ní má wọrí má ló ń tiẹ̀ lọ mú kí wa lọ mú káàkì wa káàkì. bá a ṣe fídíò ẹ tí bá gbé sí sọ́sà mi lọ́mọ àmọ̀ fún. sọjí ṣó ń ṣeré. mr sọjí kí ló tó ń ṣe báyìí náà kó ló tó báyìí. ṣé ìkàtà àdéhùn àti ẹnìyẹn ni àdéhùn wà kọ but to where is human to forgive is divine ni má fọwọ́ kun má fọwọ́ kun jẹ́ ó lọ́tẹ̀ kan sí. sọfẹ́ gbọ́ eh. mọ́tò ìbòjì wà ẹ tó fẹ́ sanwó ẹ̀ ti wálé ni ó yẹ kí n ti gbé mọ́tò ìfún o lọ jí lè mọ́ wọ́n ẹlẹ́wà lọ́sàn-án mo bẹ̀ mo mọ̀ wọ́n ẹlẹ́wà mo tó wà nílá lẹ́yìn. ó ṣì ní continuity ibì kan wà tí mo ti lọ láàárọ̀ mo ṣì máa padà lọ bẹ̀ lọ́la. ló jẹ́ continuity má ṣe gbé débẹ̀ wọ́n tún gbọ́dọ̀ rí. ṣé mo máa ń ṣe fíìmù mọ̀kọ́ mọ̀kọ́ tó jẹ́ continuity àwọn àbẹ̀mú jẹ́rí tíátà lójú ẹ̀. ọ̀gá bá mú kí mọ́tò wàá jáde láàrin mi bá mú kí jẹ́ máa gbé mọ́tò mi lọ. bàbá mo ṣe pariwo mo pariwo na àwọn estate ní bí báyìí na. má ṣe fídíò o má ṣe fídíò ẹ̀sìn bínú dárí jíìbì máa lọ ó máa mú kí wà má sọ̀rọ̀ fóònù má mú fóònù ó ti mú ìní má bínú ìní ìní. eléré Flora. Flora. Ah! Oh! Ìdí orin náà ló ṣì wà tó jìdí dé lẹ́ta ní orin oṣù náà ló máa máa sùn. What's the problem? Wáyé ẹ̀ wáyé ẹ̀ lóde wáyé ẹ̀ lórí blog. Ṣorí bọ́ ṣe cast ẹ̀ síbẹ̀. Bọ̀bá ìsojè kan tó lóun àti ẹjọ ṣe transaction mọ́tò in fact ó ní mọ́tò tóun gbé wá fún ẹ last pé ò fóun lówó pé ìbínú lòun fi wá gbé mọ́tò yẹn nínú compound ẹ. ìwọ farabalẹ̀ kò sí ọ̀dọ̀ rédíò tí ó lè sí. Ah, òótọ́ mà ní ah, mo dáràn mo mọ bọ̀bọ́ yìí ló tán ah, mo mọ bọ̀bọ́ yìí ló tán sọjí sọjí sọjí ó dẹ̀ tẹ́tí mi o ó ní màá rí màá gbà orí íńtánẹ́ẹ̀tì ló wá lọ lóògùn mélòó ló ti gbé báyìí. Flora àǹtí ẹ̀ ò tí ẹ̀. ó dóhùn gan lòun introduce malam tó máa wá ń rent owó fún ẹ bóun gan lòun introduce ẹ sí ẹ. Ah! malam yẹn sọ pé ò fóun lówó ní last transaction tẹjọ ṣe. olórí burúkú ni Sọjí ó tírẹ́tì mi bọ̀ mi ò mọ̀ pé kan tó pọ̀ tó báyìí ló máa ṣe fún mi. Ah, kò dáràn ah Sọjí báyé mi jẹ́ Sọjí Sọjí ò dẹ̀ pé bí íńtánẹ́ẹ̀tì mo fi ń jẹun ah, blọọgì mélòó ló ti gbé báyìí sí. mẹ́ta tó fa sọ̀rọ̀ mẹ́ta ló ti gbé. ó dẹ̀ mọ̀ pé kílò ọ̀la tó ń mọ kílé ẹ̀dọ̀ fún ọ̀sùn màjẹ̀ àwọn ọmọ àwọn kọ̀mẹ́ntàsì túnde yẹdẹrí olóyìn burúkú ni wọ́n english ló máa fi bà èmi jẹ́ sọ́jí o pé kí n rí ilé àbí mi níṣẹ́ àwọn ọmọ olówó ta bá ń sunkún bá ṣe máa ń ṣe lélẹ̀ oh my god. Frank, ṣọ́ṣẹ́ ṣọ́ṣẹ́ pẹ̀ fún ẹ yẹ olórí burúkú ni ẹ o ayé ẹ máa bàjẹ́ wa àti sọ́jí. ṣọ́ṣẹ́ pẹ̀ fún ẹ ni sọ́jí ọ̀pọ̀ tá à ń sọ yìí náà oṣù sí pẹ́ẹ́bẹ́ẹ́ tí ṣì í káàkiri. sọ́jí bó ṣe bá yé mi jẹ́ àsìkò ti tó láti wá rí mi báyìí Sadio Sadio ò ní sórí rẹ tálálẹ́ bá ní kó dà fún ẹ aláàárọ̀ ò ní gbà. Ọbàtálá o ṣọgọ́ ẹ bá mi báyé sọ jíjẹ bí sọjí ṣe sọ mí di laughing stock lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin èèyàn mi ẹ bá mi báyé jẹ. Sadio ah, Sadio. ogun íńtánẹ́ẹ̀tì ló le jù láyé ogun íńtánẹ́ẹ̀tì tí ó sọ olúgbèjà tí ó sọ onídùúró lọ́dọ̀ ah! àwọn màlúù rẹ̀ kù sùn. Ah! Ah, bàbá yẹn try àmọ́ ìgbà tí mo ṣàn bó ṣàn ní ìgbà ten thousand ó máa rí mi next time. ten thousand ten thousand owó kí ni ṣé owó gúgúrú àbówó ẹ̀pà àbówó uber kí ló ṣẹlẹ̀ kí ló dé tó múra kọkọkọ tó tó yìí ten thousand hmm. wo bí ṣé kèmí sọ̀rọ̀ fún yín ẹ̀yin babes ẹ má ṣe mistake kan cause tẹ bá kọ́kọ́ meet ọkùnrin gbogbo expectation yín ni pé kó fún yín millions kó náwó fún yín ẹ̀ẹ́dẹ̀ mo pé àwọn ọkùnrin tá à ń wo ìwọ̀n gbọ́n ẹlòmíì máa mọ̀ mọ́ fún yín lówó kékeré á fún yín peanuts kó fi wo reaction yín pé bóyá ọmọ yìí bóyá gold digger ni tó bá ti complain máa jásẹ̀ fún ẹ àmọ́ bó ṣe fún ẹ tó rí pé o gbà o sọ̀rọ̀ yẹn báyìí next time báyìí ó máa ṣe dáadáa fún ẹ ó kàn fi ń test mi ni ó mọ kọ́kọ́. kò ṣe fi one million test yẹn. kí ni. kò ṣe fi one million test yẹn. kí ló pọ̀ ẹ̀. ajala ni ó bẹ̀rẹ̀ àṣé ọ̀bọ gangan ni bàbá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. pẹ̀lẹ́ o ìyá ọ̀bọ wọ́n lọ́mọ ibi tó ti towó rọ̀bọ̀ wo jọ́ nítorí lọ́lọ́ fi mí sílẹ̀ kí ló kún ẹ̀. ah eléyìí láòjò eléyìí lọ fà á jọ má bínú ṣé kò ṣáà Ah ah kò ní débo ilé ìfọ́ni o jọ dúró ná láti ìrọ̀lẹ́ Friday hmm? títí di àárọ̀ Monday mo wà pẹ̀lú ọkùnrin nínú hòtẹ́ẹ̀ tí ò ń ṣe ọ́nkù mi kò ń ṣe grandfather mi àjọ family hmm. ó ń bí mi ní stupid question bàbá hmm. bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ló pariwo wo bọ̀bọ̀ yẹn ó bá di o ah! ó débẹ̀ débẹ̀ débẹ̀ débẹ̀. jọ́tọ̀rọ̀ náà jọ́tọ̀rọ̀ náà nílé iṣẹ́ ti bàjẹ́. Ah, nǹkan ṣe mí pẹ̀lẹ́ ah, ó pẹ̀lẹ́ ah! ah! iléeṣẹ́ ti jóná. Mm. ẹ̀yin girls kí ló ṣẹlẹ̀ ẹ̀rí kan tí mo rí kí la tún rí o Flora ni o àwọn blogs ti gbé the almighty car tó lóun rà for fifty million naira òun hmm. kọ́ ló ní o eh. ó yá ni ó rẹ̀ǹtẹ̀ as in rent. dúró náà dúró náà flora ẹ̀wọ̀ ń bẹ̀ flora wo eh, gangan. your almighty flora na mm-hmm. gbogbo beans girl. yes mm-hmm. the brand influencer. irọ́ ni ó bá wà nínú ọ̀rá. mi ò lè bìlí tí mo bá rí. ìṣòro ah, ah, fẹ́ dé òótọ́ o nísòro nísòro jẹ́ kí èmi wò ó. mo fọ o ó tán mo kú o i want to be like àwọn ó ti tán ah. sórí fake life. Ah. ah wá o ìgbà tó ń kọ́kọ́ sọ mi ò bílíìvù o hmm. ó mọ̀ pé wọ́n ní àwọn news ìròyìn bí àwọn ẹlẹ́jẹ̀ ẹlẹ́jẹ̀ lọ́wọ́ bọ́ eléyìí tí mo rí ó clear bíi three d ni o. àṣọmadúró ah, blogs tí mò ń tẹ̀lé lórí Instagram wọ́n tó fifty. so Flora o kò ra mọ́tò Yeah Ah, ẹ wá nǹkan ṣe mí o lọ́hùn ẹ̀ gan mi. kọ́kọ́ ṣe ọ ah, ṣe bó òun ni òun wò you want to be like Flora gbogbo ọ̀nà ló fẹ́ fi di big girl lórí gram. Ah, eléyìí lọ ó lọ ó lọ fà. àwọn kábíyèsí ọba Ọ̀yẹ̀sùn wò yìí kí ló ṣẹlẹ̀ kábíyèsí. kí n tó gbà láti jẹ ọba mo sọ fún ẹ̀yin àtàwọn ìjòyè that I don't want to have anything to do with ritual killings. Kí àwọn ìjòyè ọmọ ní gods láti máa sọ fún mi kí wọ́n fẹ́ ṣe òrìṣà ìjẹ́rẹ̀ or whatever it is ìgbẹ́ ẹ̀jẹ̀ aláboyún ló máa lò mami who does that in this present age and time yọba. kábíyèsí eégún ló ń gbowó òde Òṣogbo atọ́kùn ló ń gbàtọ̀nà báyìí là ń ṣe ń lẹ̀ wá ìwọ bòmíì ni àṣà ilẹ̀ bàbá yín ni kò lè dorí yín kó yí padà pàápàá kábíyèsí àjòjì ni wọ́n ń lò ó kì í ṣọmọ ìlú yìí bẹ́ẹ̀ ni kábíyèsí. ìyọba àti àjòjì àti ọmọ ìlú èwo ni ó ń wọn. ó yàtọ̀ síra wọn. kí ni yàtọ̀ ẹ̀? Ah! eh, ṣé ẹ fẹ́ any human feelings at all ṣọpa ẹ̀jẹ̀ yọ̀ lásọ yìí kò ṣe jẹ́ ewúrẹ́ ó máa le o ó máa le gan-an. ẹ̀rù kábíyèsí kò ṣe má ṣe o tí wọn ò bá ṣe èmi ò mọ tó lè ṣẹlẹ̀ o wàhálà gidi ni o àfi kí wọ́n ṣe torí wípé ohun tí wọ́n ti ń ṣe ni àmọ́ tó bá dorí tiyín tí wọ́n bá ṣe áà ilé a máa gbóná o ọ̀nà a máa nà ọ̀yàn gan pàápàá kábíyèsí. do I look like I care? I don't care. Yọba, èmi lọ́ba, I am the king. Àṣẹ tí bá pa, òun dẹ̀ ni. It's never gonna happen under my watch. Okay, so we're about to secure another bag, and uh, this one is huge. Okay, I'll get back to you. I love you all. Mm. I'm sorry. It's okay. <laughs> you know, <laughs> due to the nature of my job, I have to keep them updated. All right, Ma. Um, um, you're welcome to Every Health Foundation once again. Thank you. Uh, all we do here is to help people. Uh, our duty in our NGO is health, and we are so much concerned about people's health. We tend to into it and see what we can do. Àwa ní ìdìrànlọ́wọ́ yín lórí jẹjẹrẹ. So we want to create awareness, I mean, on cancer, I mean, war against cancer, and that's the campaign. We're into collaboration with Ilu Ayetoro. And the king there, he's so learned and is ready to help. So I now need you to help us spread the campaign within three days, come on your limo. And we want you to help us lead this campaign. And we've looked into your record and you've done so well everywhere. So we say, okay, help us spread it in the town within three days and you get paid. Um, okay. I think I am interested because I know cancer has eaten deep into our, you know, communities, our environments, the country and all, into the world as a whole. And I would want to be part of the campaign. So you're saying um for three days, right? Yes, for three days. Yes, oh. that's, that's what All right, that's fine. So how much are we looking at? Yes, it's an NGO. We tend to get money left and right, and people tend to come together and say, You have this little money, can you spread it around? for, I mean, health matters. We're looking at 3 million so that, I mean, give you and your team 3 million naira so you just help us. <laughs> Oh, no. I'm sure you're not serious about that, Mr. Collins. Because usually, even if I don't leave my house, I earn over 5 million naira per day. Yeah, even if I don't leave my house. So we're not talking of, you know, me traveling, logistics, welfare of my team is involved. I wouldn't want to take that. No, no, no, no, no. no. Can you just do me a favor? Um, it's an NGO and to our organization, health matters a lot. So it's not like... Uh, Mr. Collins, I wouldn't want us to go <laughs> back and forth on that. I would, you know, suggest you add more to it. I can't do 3 million Okay, can we do five? Say we give you five million, it will be okay. Seven. No, ma. I, have said this on health. This is an NGO. People donate money here and there. I mean, for other people's life to be better. Okay, okay, mo ti gbọ́ yín. Because I'm jẹjẹrẹ tá à ń sọ̀rọ̀ nípa yìí kò kí ń ṣe nǹkan tó tó kékeré So with five million, I should be able to join the campaign. I want I want to do that too as my own little contribution. Thank you very much. You're welcome. You're Um, all right, forward. Um, I'm a or our agreement to say my legal print it out you read it and you just sign <laughs> i know i wouldn't do that my lawyer will get involved so what you do is you just get your agreement ready and send my email i think that's fine mm, yes okay i will do that right away all right that's fine okay well, oh, oh yeah just your mail address OLA. E. Bọ́ọ̀sì, mo ti transfer sí gbogbo àwọn bọ́ọ̀sì yẹn sínú ọ̀ka. Bishop ó gbàgbé lókun. Àlàdà, ah, night wear mi, àwọn gloves mi, socks mi, everything. Ní tí ó important gan mo kó mọ́. Gbogbo ni nǹkan tí ó important kó mọ́. Fẹ́ lọ fi ẹrù pamọ́ tòun. Obi, à ń jí lọ láàárọ̀ láàárọ̀ à ń jí lọ láàárọ̀ lánàá kì í ṣe èyí tó máa sùn lẹ́ni tó kú o láéláé èmi ẹ̀ tí ẹ wá sọ̀rọ̀ yàbá nǹkan ọkàn tó lè mú mi sùn báwọn mo ti lò láti di six pm kí nìyẹn oògùn oorun ó tún ti lo oògùn oorun ìdánrùn ẹ̀ tó bá ti bí ẹrẹ tó bá ti bí ẹrẹ pẹ́ jí lọ́la má gbàgbé bá mi gbélé ìlú dání ògbé fún mi mọ́tò láti gbélé iná dání ṣé ti ya wèrè báwọn ìfẹ́ mọ̀ pàlẹ́ mi o mọ̀ pé nǹkan táwọn ọmọ olówó máa ń dín nǹkan máa ṣe báyìí kékeré. èèyàn tó sì ní àkọ́bí inú àwọn òkú àbólórí burúkú ni kádàrádá ẹ ti pọ̀ jù. kí ló tó gbé bí mo ṣe máa gbé òde gbé nọ́mà bíbà tó ń fi rán ẹ nǹkan ó ti já wèrè ni. máa mo ti wẹ̀ tán mo ti wọ ṣòkòtò tanare jẹ ni tanare jẹ ni. afasẹ́gbò òjò ń tanare jẹ́ o. tanare jẹ ni tanare jẹ ni. ọ̀la afasẹ́gbò òjò ń tanare jẹ ni. tanare jẹ ni. atáàrẹ ti àmọ̀ ní alátẹ̀. ní òjòjò ìgbòjò kan ti lọ́rọ́ wọn wọ́n bá pẹ́ owó dé bá a. ìyá ìyá ló kábi ọdún ìyàwó ọmọ lè jáde ọmọ tí ń bẹ lọ́ọ̀dẹ̀ rẹ kábi sọ pátákábá bẹ̀rẹ̀ ní ọlọ́run tó ń déètì. ilé ṣe kú tọ̀wọ̀ bí ìgbà yìí lọ. bàbá kò wọ́n sílẹ̀ bàbá kò wọ́n sílẹ̀. bàbá kò wọ́n sílẹ̀. ẹ jẹ́ sùúrù fún ẹ̀rọ ẹ̀rọ kìíní o wò bá dẹ́rẹ̀ ń kúrò lọ́dọ̀ wọn. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ara yín náà làwọn yìí ah! ìyá. ẹ kúrò ní. Eh. ẹ ṣe gbọ́n wa ẹ ṣe gbọ́n wa ẹ ṣe kẹta àwọn ló máa jẹ́ kí gbogbo ìlú mọ̀ kọ́tà wá ṣe ń bíbà ẹ́ gbogbo gbogbo orílẹ̀-èdè ló mọ̀ kọ́tà wá ṣe tà kábíyèsí o. Ah. kára ó lè làwa olóyè ni á olóyè làwa eh. so báwo lọ ṣe máa kí wọn. kára ó lè o kára ó lè o. Ah! ẹ máa rí yín bá. nice to meet you ma. ọjà rẹ o bá. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sínú ìlú yìí ẹ káàbọ̀ ẹ kábíyèsí ti ń retí yín <laughs> iṣẹ́ kí làwọn ń ṣe. Um, àwọn náà máa jẹ́ kí gbogbo ayé mọ̀ nǹkan tá a wá ṣe nílùú yìí ah. pẹ̀lú bá ṣe wáyìn láyé tì pẹ̀lú lórí nǹkan tá a gbé wáyé yìí máa jẹ́ kí gbogbo ayé mọ̀. ìyá. àwa ni a fẹ́ sọ̀rọ̀ nípa àrùn jẹjẹrẹ jẹjẹrẹ ah, nǹkan burúkú ni àrùn jẹjẹrẹ tó ti pa a lot of people mm-hmm. so a fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tí àwọn èèyàn lè ṣe ẹni tó bá ti láwùn jẹjẹrẹ bó ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí gba treatment and all that. hello everybody èmi àti ọ̀gá mi yá wà ní nílùú we are do àrùn jẹjẹrẹ ah. ìtì àwọn ṣe níbi bí rèé. wọ́n kò ń àrùn jẹjẹrẹ are you stupid or something is that what you're supposed to say. Hmm? I'm sorry, I'm sorry. She's just a new sign. <laughs> <laughs> Mm. All right. Yeah, beautiful people. We are in Ayetoro town and we are live talking about the effects and the dangers of cancer. All right, so with me here is Iya Hello. And Baba <laughs> Oh, Baba Olode. Okay, with me here is <laughs> Iya Olode. Baba Olode, say hi. Ọ̀túnrè, Ọ̀tún Ajagajigi. Ọ̀tún, Ọ̀tún, Ọ̀tún is here. And my bestie. Yeah, bestie for life. <laughs> so happy. Emirates Scout Foundation, we are here. Emirates Scout Foundation, we are here. Yeah. Right, so Ayatura Town. Oh. Hello. We are about to talk about cancer. I want to talk about cancer. is getting deep into the community. Eh, eh, eh, cancer is a very deadly disease We are here Baba, Baba, you are overlapping. I'm talking to my people. I'm on live video. Okay, Baba. So now we want to say no to cancer. No. We are saying no to cancer together. The dangers of cancer and how to avoid cancer. And to anyone suffering from cancer, we say we are with you. You are not in this alone. <laughs> Yes sir. Yes Mo ní ìbéèrè kan tí mo fẹ́ bi. Ó ti ń ṣe mí àhín látìgbà tẹ́ ti jókòó. Àáfàá lẹ́yìn méjèèjì ni. Ah, no. I fin keep up things sir. Eh, ah, ah, ẹ ẹ gbàmọ́ wò pé alákọ̀wé aṣáá nírun gbọ̀n lórí kábíyèsí sá kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ dìde ọ̀tún àṣẹ àṣẹ àṣẹ. àwọn àlejò wà rè àwọn àlejò wà rè torí bá a bá gbálé tá a bá gbàtà àkìtàn náà là á darí ẹ̀ sí àwọn àlejò wa ni àti lọ mú ọ wá kàbíyèsí o. Kàfíyèsí. Ẹ káàbọ̀. Ẹ ṣe Let me start by introducing myself. I am His Royal Majesty, Ọba Adéọba Adélani the second, Ayédùn of Ayétòrò land. You're welcome. Kàbíyèsí. Um, ẹ jọ̀ọ́ ṣe lè sọ fún àǹtí kí wọ́n gbọ́wọ́ dúró. Oh, okay. I'm sorry, Kàbíyèsí. Who is your speaker? Oh, go speaker wa. Oh, go wa balógun mo ń mìíràn agbẹnusọ ti wọn. agbẹnusọ agbẹnusọ wọn wọn níta lágbẹnusọ yín o. kábíyèsí o kádépẹ́ lórí o orúkọ tèmi ni ọpẹ́ ìkùnlọ́lá èmi ni manager Emirate Health Foundation and um, with me here ni àwọn speakers wa then àwọn tó wà ní apá àlàáfíà mi ni àwọn influencers wa their main purpose for coming with us ni láti inform the universe about our programs here sir. Thank you, sir. Thank you. Okay. Please introduce yourself, please. Kábíyèsí o. Orúkọ tèmi ni Modúpẹ́ Salam. I'm an environmental health practitioner. Mm-hmm. Um, Kábíyèsí o. Kábíyèsí o. Orúkọ tèmi ni Ọlátúnjí Ọládìpúpọ̀. I'm an health inspector, sir. Good. Kábíyèsí. Kábíyèsí. Uh, my name is uh, Flora Williams. I am a brand ambassador -hmm. a brand influencer, a brand promoter, a brand describer. Sometimes I could be a host, an MC, a TV presenter. And as it is, we are here to talk about cancer. I am here representing my brand. I mean, I am the brand ambassador to the Emirates Health Foundation. And I'm here to talk to the community about the awareness of cancer, what cancer can do and how cancer has done. Hey, hey, woman, hey, woman. sẹ́ni gbogbo àwọn fẹ́ẹ́. a round of applause please kò síbi táyọ̀ ọgbà yẹn inú ọ̀gbàlà yọba ẹ wo àgàrọ́kùnlẹ̀ gbogbo àwọn tẹ̀ ń dákọ̀ ọ̀hún wọ́n wọlé ẹ wọ́n wọlé afẹ́fẹ́ ibi tí wọ́n kàn lè jókòó sílẹ̀. ẹ ní ọ̀rọ̀ mi lára hmm? um, èmi ni gbogbo wọn i am the same person èmi ni gbogbo nǹkan tí mo kà lẹ. adúlọ ọkọ ibà àtàbátà. ẹ balógun ó ń ṣàfihàn ara ẹ ni. ní adúlọ gbogbo tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni um, you all are welcome to my Thank palace ṣẹwárí a ti ṣètò lẹ́dẹ̀ yìí jíjẹ ni mímu ni kódà hòtẹ́ẹ̀lì tẹ máa sùn sí gbogbo ẹ̀ láti mí kàbẹ̀lẹ̀ àtẹ bá need anything ẹ jẹ́ ká gbọ́ ẹ ọ sọ pé ẹ ok ẹ sọ fún ọ̀tún ah, ah, um, speaker wọ́n sọ pé ọ̀tún la ni ẹ fẹ́ ṣe seminar tẹ́ wá ṣe. bẹ́ẹ̀ sir. it's beautiful please okay. educate my people. thank you so much sir. Right. thank you so much for your service. afasagbo tó ń tọ́ra rẹ̀ jẹ́ ni tọ́ra rẹ̀ jẹ́ ni tọ́ra rẹ̀ jẹ́ ni ẹni tí ó tó gèlè tẹ́ tó ń rí fi. tí ó tó gèlè tẹ́ tó fi. ó kébé ogún olóhùn kébé igba bébè ogún bá. sẹ́gbọ̀n ojú ń tanra rẹ̀ jẹ́ rí ń tanra rẹ̀ jẹ́ rí ń tanra rẹ̀ jẹ́ rí. wọ́n lá bá sẹ́gbọ̀n ojú ń tanra rẹ̀ jẹ́ rí ń tanra rẹ̀ jẹ́ rí ń tanra ló dé kí ló ń jó ẹlẹ́wà tó lè fi jólẹ̀. àrùn náà nánú nánú nánú nánú lálá ìṣe wàhálà lálá ìlàágùn ìwọ ló mọ ibi tó ti ń mú un. ńláńlá ìgbà mọ̀ wípé táyé ti kú èèyàn ò tọ́ra rẹ̀ bí abẹ́jì kò bẹ́ẹ̀ àní kò yé mu. dára yóò jèrè irọ́ ẹni ń ṣo títọ́ yóò jèrè òtítọ́ bèbí yé fàṣẹ gbòjò wọn o. Huh? Ini kamu ini Ini, kau masih ini oh, Ini dánú rẹ̀ ni. ìgbà ah. tá à ń lọ kí ló dé tó tẹ̀lé wa igbó ló lọ ibo ló di sàpẹ́ẹ̀sì. Ah. ṣe bẹ́ẹ̀ iná lẹ̀ já mi lẹ̀. bẹ́ẹ̀ ni o ṣe sáwọn jàre ìgbà tó jẹ́ pé o máa máa bẹ́ kiri o máa máa fò kiri ni ara ò balẹ̀ olórí àrùn. ẹ jọ ẹ jẹ ká dúpẹ́ pàṣẹ àti ètí rí. ká dúpẹ́ pàkiri ibo ló dé. don't do that don't do that. Ah. jẹ́ kí n kí ilẹ̀ wọ́n tán. no no you don't do that sílẹ̀ tí ẹ wà lára ẹ sílẹ̀. ẹ ẹ wo ẹ ẹ ṣe sùúrù fún o ẹ má bá wí jìnnà o ẹ má bá wí jìnnà. don't do that don't do that. ó ṣeé ṣe kó jẹ́ kó lùdàkó ni o. jẹ́rìí ìlú wa yìí ìlú ṣẹ̀ǹbáyé gidi ni ìlú wa yìí ìlú ṣẹ̀ǹbáyé gidi ni tó jẹ́ wípé àwọn alálẹ̀ wa wọ́n ti rí dàkó sí àwọn oríta kọ̀ọ̀kan nínú ìlú yìí tó jẹ́ pé tẹ́mi kan bá ń bẹ lára èèyàn tí ń fìsọ́tún fìsọ́sì yóò máa pò yìí ní lùlù wa báyìí yóò máa pò yìí ní tílẹ̀ èṣù yóò máa pò yìí ní. ọ̀sán lóde bísítọ̀ ni wa kò yẹ kí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yín àti kó affect wa ṣé tí ọmọlọ́mọ bá lọ sọnù tí nǹkan ṣe mo máa lọ sọ pé ìdá kó ló gbé ni. kò lè sọnù kò lè sọnù iye ọmọ tákà bá kó lọ nú epo jọ́dọ̀ iye rẹ̀ náà ní kó padà. ẹ bá mi sọ sọ́ra ọmọ ẹ ọmọ wọn. please take care of your people. Eh? um, first kakun bi by now come just come close it's a bad day we lost ini a ah. very terrible one Miss Flora. but eventually we found her we are still in Ayetoro town gbójú what to be by? we are still in Ayetoro town we are still talking about cancer the dangers of cancer. All right, yeah. Thank you. Fine, thank you. Yeah. Thank you so much. Ẹ mú inú ọkọ̀ o. Ó yá ní sọ́jà. Fẹ́ sọ́dọ̀ wọn lọ́hùn. Fẹ́ sọ́dọ̀ báyìí ni o. Tẹ̀lé mi. Ṣó ti yá wèrè ni? Mo fẹ́ bá yín sí mo fẹ́ bá yín sílẹ̀. Wọ ìdákọ́mú wọ ní wọ́mọ̀. Make sure kó wà pẹ̀lú òkú. Ìdákọ́mú wọ. Mo fẹ́ bá yín sílẹ̀ mo fẹ́ bá yín òkú. Ẹ gbọ́ ẹ̀ pé kí ni. Kẹ́ ẹ dúró sí ìbàdí ọ̀túnra mẹ́wàá ẹ lè wọlé tẹ. Ah, ṣó lè kọ́ mójú òun mẹ́ni tó ń bẹ̀ sọ̀rọ̀ ni. àwọn orí yìí òfin ọ̀gá mo tẹ̀lé ẹ lè gbàjẹ́ lẹ́nu mi. tó lè bá bá bíbí ẹ ṣì kẹ́ ẹ ti tàbí ẹ kí ló ṣe máa ìnáwó. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ń rà kí ló ṣe lémi mi òye ló ah, babe jọ má sọ fún mi pé ọ̀rọ̀ ọjọ́ yẹn òun ló ń take serious by ọ̀rọ̀ tẹ́mi kàn fi ṣàkárà ẹ̀ èmi ò ilẹ̀. ọ̀hún serious person ni serious person lèmi o dey expect kébù tí mo serious kí n waste time pẹ̀lú èèyàn tí o serious bíi tiẹ̀ àwọn Instagram big boys ni àwọn ló wà lórí ẹ̀ àwọn ló fẹ́ tẹ̀lé o dey tẹ̀lé wọn. see Anna see see see I want you to listen to me and you need to listen very good because I wan repeat myself again I'm done with this relationship. ah no baby it's not possible. o le done ah it can't be over. ah ah tó ti gbàgbé gbogbo àwọn òlérí tó ṣe fún mi like we love ourselves ah èmi gan nífẹ̀ẹ́ mi ò mi ò rò bí àwọn lè rí ọkùnrin mi ìmọ̀ láyé mi ṣá mm. mi ò lè rí. mo rántí àwọn ìlérí tí wọ́n rántí náà ah. gbàtí bó torí tiẹ̀ tú tó ní tó wọn ọ̀sẹ̀ tó rántí lẹ́kìn máa rántí àbí jáde jáde. wo bẹ́ẹ̀ tó bá jẹ́ torí social media bíi bóyá Instagram wo check my phone àti instagram àti facebook o lè rí any social media account kankan lórí phone mo ti delete everything i'm not a change person. àwọn tó jọ àwọn tó jọ ṣá àná ẹjọ́ ẹ̀ pọ̀ ah. ìgbà òwe kó mú àpò ẹ̀jẹ̀ tó wà lórí fún ẹ delete ẹ kó mú fún ẹ fling ẹ nǹkan tí mo fẹ́ sọ mo ti sọ fún ẹ. balẹ̀ ṣẹ́gá sí sí sí tó bá mọ nǹkan tó dáa fún ẹ if you know what is good for you open that gate and let this get out of my house. Ah, isa isa out out josie out. I love you. I swear I love you. Ẹ̀bọ́ tẹ máa pọ̀ dání lọ náà. Ṣé wẹ̀rẹ̀ náà yìí? Sọ fẹ́ tó ṣe yìí. Sọ lórí burúkú ni yìí. Sọ yìí mọ̀ mi. Ṣé mo mọ̀ yìí rí ni? Ṣé mo mọ̀ yìí rí tẹ́lẹ̀ ní? Ṣé ti yá ni? Ẹ ẹ̀fẹ̀ ayé yìí ti bàjẹ́ Ọmọ sáàkì yìí lágbára ọlọ́run. Níbi báyìí ọ̀rẹ́ ẹni ṣiṣẹ́ dẹ. Ọmọ kú ni olóṣù olórí burúkú. Olóṣù. Hello, ló kábíyèsí. Ah, ẹ má bínú ẹ má rí mi ṣé ẹ ti rí àwọn èèyàn wa sà. Ah, thank you very much. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ah, that's very good. Um, èmi náà máa débẹ̀ yẹn ní ọ̀la máa rí yín lọ́la so a lè sọ nǹkan tá a bá fẹ́ tún sọ lẹ́yìn yẹn sá. ẹ ṣe gan this. all right sir okay any wonderful time sir Whatever, sir. Thank you. ìwọ ta ni ẹ ẹ wọ. Ah, kí ló dé? Ah, lóru yìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan kí ló tóbi tó bẹ́ẹ̀. àárọ̀ ah, mo dárò dáwọ́ ẹ̀bùn gbà mí. kì í ṣe. mo rí òṣà àjẹrí. bẹ́ẹ̀ ni bàbá. <laughs> kábíyèsí o. èmi má rè ni owó má rè ni. ẹ̀rú sàyẹ́rẹ́ ẹ̀rú sàyẹ́rẹ́ tẹ́ ẹ bá rí ẹ̀yin kọ́ lẹ́ẹ̀dúró yìí ẹ̀yin kọ́. olùwàbù jù mí méjèèjì báyìí. ẹ ojú yín kọ́ lórí mọ̀nàmọ́ná yín lórí ẹ̀yin kọ́ bẹ́ẹ̀ bá rí ẹ̀ gbọ́dọ̀ rí lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀kan ní ìjọ ẹ bá jọba tẹ́ rí tẹ́ ẹ bá tún rí lẹ́ẹ̀kejì ọ̀run ni. olúwa wo iyọ̀ tí mo rí òun náà mo rí bàtí mo fẹ́ jọba lójú bò mo ti rí olúwa wo. ẹ fọkànbalẹ̀ náà. àmì ìlè fọkànbalẹ̀ ló wà ní. ẹ má dara yín láàmú ẹ má dara yín láàmú ẹ tí ì rí nítorí tó bá jẹ́ pé ẹ rí. aṣọ tó kọ̀ wọ̀ ló kọ̀ yàtọ̀ ó rí ohun tí mo rí. tó bá jẹ́ báà ni ẹ fọkàn ara yín balẹ̀ ẹ gbọ́ ẹ fọkàn balẹ̀ ẹ fẹ̀dọ̀ lórí òru ẹ lọ lé ẹ máa lọ tì yín ẹ gbọ́ èmi ó ṣèwádìí lórí ń tẹ rí ọ̀bọ̀ dà lójú pé kì í ṣòwò sà. ẹ máa lọ ti yín ẹ máa lọ ti yín ẹ máa lọ ti yín ẹ fọkàn balẹ̀ sẹ́ ẹ sì lọ́kà rẹ̀. kí ni gbogbo nǹkan tẹ̀ ń bá mi sọ. Ah, ẹ wo ẹ wo mọ kí n lè parọ́ fún yín ẹyẹ ẹyẹ ò kọjá lẹ́nu géètì kí n lè parọ́ fún yín ẹ jẹ́rìí mi bẹ́ẹ̀ ṣé wò mí n ò lójú oorun n ò lára ká ò kò síbi tó fẹ́ gbà jáde tí wọn ò ní mọ̀. ẹgbẹ́ ní oṣù sàn ẹ lójú oorun ẹ lẹ́rẹ̀kẹ́ oṣù what's the meaning of all that shit èmi àtọmọ wọ ìlú yìí ẹ ti ń fún wa problem báwo lọmọ ṣe disappear tẹlẹ́mọ̀ as a security officer ẹlẹ́mọ̀ bọ́mọ ṣe disappear you mad at something. bàṣẹ débẹ̀ yẹn nìyẹn tó tí bàbá olóde sọ fún wa pé ìdàkọ ló gbọ́mọ àti wọnú hòtẹ́ẹ̀lì ṣó yẹ kí dàkọ ní right láti wọlé láì tí ì jẹ́ pé ẹ̀yin mọ̀ ń pa ẹ̀ ṣé ẹ tún ṣílẹ̀kùn fún dàkọ tó fi gbọ́mọ kúrò nínú hòtẹ́ẹ̀lì tọmọ fi sọnù tó àfi rọmọ ẹ jáwèrè ni ó dà pé torí mo bá yín fi ìfòdé sábà kò fẹ́ kẹ́ mo dà pọ̀ lórí burúkú nìyí ẹ̀yin sọ fẹ́ mi pẹ́ lójú oorun ẹ̀dẹ̀rẹ̀ kẹ́ òkè wọ́n lè yí sẹ́yìn ẹ wo mo máa sùn yín ni ẹ mi dàtà mo máa sùn yín ni kí ló kọ́ mi pẹ̀lú gbogbo ẹ̀ lójú oorun ẹ̀rọ kò ṣe mo rọ́ ọmọ yẹn sọ pé oorun ẹ̀rọ kò ṣe ó lè bú pẹ̀ insecurity àárín ẹ̀yin receptionist ṣé ọmọ ọgbà tọmọ jáde. madam ní tilẹ̀ kọ́ náà kó yẹ kó wọ́n gbà bíbẹ̀ máa rí wọn mí rí Ah, òun rèé ibi táyé yín ti bàjẹ́ inú ẹ̀ ló wà tí bá gbé yín sáfẹ́fẹ́ tí bá gbé yín sáfẹ́fẹ́ tẹ́ẹ̀bà trend níṣẹ́jú àyà ẹ pè mí lọ́wọ́ àlè táwọn olórí burúkú yìí ẹ bá mi wá ọmọ jáde o ah, ah. something strange is happening ẹ gbójú síbí ẹ gbójú síbí ẹ gbójú àbúrò rẹ lélẹ́yìí. akọ́rù kí for what. awa sì lu almost disappear and eh, you, you no say anything about it what am I supposed to do. Eh, eh, ẹ ṣe sùn ẹ ṣe sùn balógun. ẹ èmi ló wọlé dé yìí a sì ń wá àjòjì tó wọlé òòṣà. ẹ ẹ ẹ kò ibi tí gbogbo ara yà wá náà dáadáa. ẹ̀yin là wá. ẹ dákun ẹ̀yin àwọn àjòjì tó wọlé òòṣà. àti pupa. Uh, his excellency. Uh, no his royal majesty. oh okay um, his royal majesty gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn ò kàn wá i don't know about ìlú yín mo ò mọ kankan pa tradition yìí i'm talking about my pa my personal assistant gbogbo wa jọ débi báyìí ni all of a sudden mi ò kàn rọ ọmọ ọmọ kan disappear and you're telling me about ọmọ norish i don't know. Um, kábíyèsí i think you need to do something about this because ọ̀rọ̀ ọmọ là ń sọ̀rọ̀ ń pa yìí òkun ṣe nǹkan kékeré rà. balógun kábíyèsí ẹ̀ẹ́dùn náà ẹ gbọ́ ẹ dákun àǹtí pupa ọmọkùnrin lọmọ tẹ́ ń wá àbóbí she said her pa pa lówó láńkó. obìnrin ni ṣé kò ní ṣe funny boyfriend ládùúgbò. Ini. yé gbogbo ẹni mo dárò kí lè fi kọ́ ọmọ fún mi eh, ṣubú ṣẹlẹ̀ ní àbálùwò yé. àti pupa ọmọ Ìbàdàn ní yín ni. what did you touch her with what did you touch her with please kábíyèsí. ìbílẹ̀ ni yín o. sorry o she is your pa right. Yeah but mo mojú yìí mo ti rójú yìí. Ah, ká ní mo mọ́pá mi dání ni mo mọ tí voice ẹ ti ń wá bọ̀ mi ò mọ́pá bóyá kẹ́ ẹ súnmọ́ mi kéèkàn fún mi lọ́pàá yẹn àbí ká dì mí mú ká lè jọ sọ̀rọ̀. Collins. ok ẹ ti dẹ́gbẹ̀ẹ́ mi ta ló sọ̀rọ̀. yé yé. Ah, wonderful kábíyèsí ọ̀tún òòṣà tí mo bá pàdé lójúbọ ayé rere. Ah! Huh? Ah. No, it can't be. Uh, Ini? Uh, Ini? My past... Ìṣàbáwò uh, uh, ni wọ́n. Balógun ẹgbẹ́ sòsà ni. Ṣé mo ró ṣàyẹrẹ rí ibi kábíyèsí ni mo láǹfààní àti rí? Àbí? Balógun kábíyèsí kò yé mi. Ìgbà wo máa ṣe báyìí? Tá a sì. Ó gbọ́mọ láwa náà lọ. Ìlú wa mọ̀lẹ́ àlọ́ ó ti kọjá ìlú wa. Ó tọ̀ ọ̀rọ̀ ìtìkọjọ́ ọ̀rọ̀ Balógun. Ṣé rí bó bá sì ti rú yàn lójú bá ilẹ̀ lágbègbè ifá ọgbọ́ òwèrè ń tẹnu ọ̀pẹ̀ mọ́ ọgbọ́ mẹ́sì kàràbà akọ́nilọ́rọ̀ bí ìyè kan ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí jújì àti àwọ́dò ọ̀rọ̀ yìí ti rú ọba ìlú lójú o ó rú odindi ìlú lójú ó sì rú èmi babaláwo náà lójú gbogbo wa pátápátá ti dọ̀gbẹ̀rì ifá ìwọ́láwo sàn án láàrin ajémímú ní pẹ́kọ́rọ́ iwájú ọpọ́n fá ọgbọ́ ẹ̀yìn ọpọ́n fá ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kànràn lóṣì olùmúlọ́tún ọlọ́kànrán ló sì. àní ọgbọ́n fàárẹ̀ ìta ọ̀run ilé ọ̀gẹ́rẹ́ ọgbọ́n o bàbá fẹ́ mọ lójú àríná bàbá bùmọ̀ lẹ́sẹ̀ àárín. ọmọbìnrin tí ń rí ìbò ní ṣẹ̀dá rẹ̀ ẹ̀mí irú wo ní bá ṣiṣẹ́ alẹ́ ní ọjẹ́ gbolo ti wá gbolo ti ń bọ̀ níbo ló fẹ́ lọ tó fi yà míì ṣáà wò ifá. ó jẹ́ jẹun ẹ̀. ìyá yìí ò ti jẹun náà. kò jẹun o. ó jẹ́ jẹun bó jẹun wàá kú bó ò jẹun ó máa kú náà ni ó jẹ́ jẹun kó lè rágbára dọ́rùn. àǹtí ẹ ká sọ̀mà. ó jàre. ẹ jọ ìyàwó mi kọ. ìyàwó ẹ. ẹ ò rí. ẹ rí kẹ. mi ò rí o. ó ti kúrò ní àtàlẹ́ àná. alẹ́ àná. bẹ́ẹ̀ ni. pa. mo ti pe nọ́mbà ìpe nọ́mbà ìdókòwò ẹ̀ kò lọ ó dẹ̀dẹ̀ lójú pọ̀ pé nọ́mbẹ̀. wọ́n ti gbé nọ́mbẹ̀ mú pé tí yín gan-an ẹ gbé. fóònù mi wà nù ilé kí la fẹ́ ṣe báyìí kí la fẹ́ ṣe. látàlí àná látàlí àná ló ti kúrò lé wọn lọ́tọ̀ yìí. wọ́n ń ṣòro nílùú o wọ́n ń ṣòro nílùú wọ́n ń ṣòro. kí la lè ṣe kí la ibùdó kí bólúkà lọ bólúkà lọ. a ah, lọ police station ni a ah, lọ police station. ó yà ó yà ó yà Àṣàbí àti wọn ti Àṣàbí o. Eh, eh. Àṣàbí Àṣàbí Àṣàbí níbo ló ti rí níbo lẹ ti rí níbo lẹ ti rí nítorí ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ọmọ ẹ ṣe àfi kẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. àṣẹ. ọ̀rọ̀ yẹn ti já sọpẹ́ o. ọpẹ́ bò. ọpẹ́ ni o. mo ti figi lugi mo sì ti gbóhùn ugi mo ti fọ̀ pẹ̀lú ọ̀pẹ̀ mo ti gbóhùn ọ̀pẹ̀ lónìí náà ni mo mọ̀ pé màálù nìkan lẹ́ranko tí mo ń sun mí ìbọ́tọ̀ akọni ọmọláyà rí òbí. apàṣẹ ọmọ yóò ní agbára kọjá kàyéfì bọ́ bá sọ̀rọ̀ inú ó sì mọ jáde lẹ́nu rẹ̀ bọ́mọ yìí bá ń bọ̀ gbogbo lẹ̀ pátá ní ọmọ ọ̀rọ̀ kúbí nígbà táwa bá dàgbà dàgbà dàgbà táwa bá fi yùn táwa bá fi lélẹ̀ ọmọdé yìí ni ó gbé yọ. lúbúlúbú ọ̀rọ̀ rẹ̀ yé mi ìwọ ni kò jẹ́ kí tèmi náà yí ọ. sáwò. àwọn àmì ara ti ń sọ mí ó jẹ́ kí n ní kí wọ́n yẹ̀ mí lọ́wọ́ kan àbò wò látìgbà tíyàwó mi ti yún kò yé mi dáadáa èmi náà jáde mo mú kan kéjì mo gboko aláwo lọ mo ní kí wọ́n yẹ̀ mí lọ́wọ́ kan àbò n tí wọ́n sọ fún mi lóòótọ́ òun náà ló ti sọ yìí pálágbára ọmọ ni mo fẹ́ bí àmọ́ wọ́n tún wá sọ ọ́ olóbìn lọmọ tí mo fẹ́ bí obìn bọ́ ọ obìn lásán lásán ah! obìn bọ́ ọ. àpàṣẹ sọ̀rọ̀ ló sì ń sọ ní ìgboro ẹnu rẹ̀ ìwọ ló yẹ kọ́ ọmọ gbàlù kọ́ ọmọ gbò dákun sómi ò kí sọmọ ni. táwa ń rò pé tírú mi bá fọwọ́ okùn lélẹ̀ ọmọ ọkùnrin tí ń bá bí ni kò gbaṣẹ́ ṣe lọ́ọ̀mí obìnrin tí a jẹ́. apàṣẹ apàṣẹ mo ṣe ń sọ̀rọ̀ o sì fẹ́ mọ rìn mí níjà kí. wọn fẹ́ kó rí báyìí. apàṣẹ lọ́ọ̀rẹ́ gba ìlú kọ́ wa mọ́ ọjọ́ bá parọ́ bá joko olóko tán yọ wà mọ́ ọjọ́ gbà tẹ́tẹ́ gbà tẹ́tẹ́ gbà tẹ́tẹ́ gbà tẹ́tẹ́ ní kọ́ lọ́ọ̀rẹ́ mọ́ ọjọ́ tó ti gbọ́. Eh, lóbólóbó o pé bí ọ̀rọ̀ mi gbà lọ. ọpẹ́ ni. ọpẹ́ ni. ọpẹ́ ló já sí. ọ̀rọ̀ yìí jàgìní jàgìní ni máa ṣe. wọn á jó jàgìní. ọ̀dà kò burú kò burú. bá pàrọ̀ wà jẹ́ tó ló tó ló kọ ọlọ́dẹ yóò mọ jójó jàgìní eh, ìdọ́gbọ́n eh, ni. n tó bá ṣe pé bó ti wí n tó. n tó ti wọ́n wà parọ́ fún òye. n tó nígbà tó wí báyìí mo gbọ́ náà ni. Mm. ẹ rọra ṣe máa ah, ń bọ̀ ah. ẹ sá rọra ṣe rọra ṣe rọ́jú pẹ̀lẹ́ ẹ dákun ẹ rọra ṣe o ẹ máa mú bọ̀ ẹ máa mú bọ̀ pẹ̀lẹ́. Ah. ṣílẹ̀kùn ṣílẹ̀kùn díẹ̀ díẹ̀ díẹ̀ kọra ń bẹ yẹn o. ẹsẹ̀ yìí ti gan. ẹsẹ̀ yìí ò ní lọ àwọn onílé yìí jọ gan ewúrẹ́ bímọ tiẹ̀ ó kẹ́ ó kẹ́ olókè mẹ́ àgùntàn bímọ tiẹ̀ ókè mẹ́ ókè mẹ́ màálù tọ́jú bàbá wọn bímọ tiẹ̀ ó ní wùú ẹnì kan bàbá bẹ̀bí ewúrẹ́ ẹ bá mú sọ ní yàrá bẹ̀bí yàrá bẹ̀bí. Ah, ẹ bá ń gbé ẹsẹ̀ yìí. ẹnì kan ní bàbá bẹ̀bí àgùntàn ọ̀rọ̀ nílò ní jẹ́ kí wọ́n bá bẹ̀bí rẹ̀ èyí náà gbé mọ́lára rárá ti gbọ́. ìfàmòlúyọ kábíyèsí wọn sọ wípé o lè fi dàgbà wọn mọ̀ sí rúdú fìrí kí wàá ní àbábọ̀ ìwádìí tí mo ní kó o ṣe. Hmm. kábíyèsí ǹjẹ́ ọ̀rọ̀ náà kíra púpọ̀ o. bẹ́ẹ̀ ni àwọn àgbà ní sóbi tí òjú wà ó wọ̀ síbi tí òjú rẹ̀ àdífá fún kùngú tí ń lo oko lọ rè fọ́ kùngú fọ́ lóko lánàá mímọ̀ láàmọ́mọ́ kùngú mọ̀ tiẹ̀ ti fọ́ lóko kábíyèsí. wàá hàn mí ara apàṣẹ ni tó ti ń rún o. apàṣẹ tó bí ọmọ rẹ̀ sínú ìlú mi tó fẹ́ pẹ̀sìn dà. ifá moríyọ̀ ó gbéra ní ìsìn ọlọ́ba apàṣẹ nílé ó sọ fún un pé ọmọ rẹ̀ tó bí sínú ìlú yìí kó mọ̀ bí ó ti ṣe. wọ́n jẹ́ yóò dà fún ọ orí adé ó gbé ọ. lóbúlóbú ọkùnrin ló ń pè sí ọ̀rẹ́ mi ni ọ́ ọ̀rẹ́ mi náà ni ló ń ṣe mọ bí ọ̀n ṣe ṣé ọba ń jíṣẹ́ ìbí ó jẹ́ báyìí bí ìwọ ló wí fún mi pé ọmọ mi tá a dá àkọsẹ̀jáyé rẹ̀ yóò ọmọ tí mo ṣẹ̀ṣẹ̀ bí kò lálágbára ọmọ mi lóòótọ́ bẹ́ẹ̀ mo gbà ọ́ gbọ́ ń bọ̀ wá pọmọ lálágbára fún mi tó sì wà já pé gbogbo ohun tí mò ń rí nípasẹ̀ ọmọ yìí ọ̀dà tó bí mo bá ń wo ọmọ mi báyìí àwọn tèmi rí lára rẹ ọba ńlá mu hmm. bí mo bá sùn tí mo lálà ń pa ọmọ mi báyìí gbogbo ohun tí mò ń rí náà ni pé ọmọ mi fẹ́ ṣe ń tọ́ yàtọ̀ sí lànà tèmi ń tọ̀ bó la ti ṣerú ẹ̀ sí ah! n tí ẹ fi lé lọ. apàṣẹ. ooo. apàṣẹ. mo ń jẹ́ ọ. apàṣẹ. mo jáyé. <laughs> wọ́n fẹ́ kíkì ní kò yí ọ gbangba gbangba lónìí sọ ọmọ pé tá a bá ń sọ̀rọ̀ ní pípọ́n ní ti pípọ́n ẹyẹkẹ́yẹ tó lè pọ́n bí ẹyẹ àparò sí láyé òun hmm, kò sí ká tó wá máa sọ̀rọ̀ funfun ní ti funfun èmi ò rẹ́yẹkẹ́yẹ tá a fi wé lékèélékèé. lékèélékè lọ́gà funfun. kí jàpá mọ jẹun sùn fún ọdún kọ́ mọ̀ fi nǹkan kankan lu fọ́gbọ̀n oṣù irin fàájì tó rí òòlè wọn lẹ́sẹ̀ ìjàpá ẹ̀yìn ìjàpá nìkan ni mọ́mọ́ tó rí gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ gbọ̀ngàn gbọ̀ngàn ni nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ náà rẹ rà. gbà mí lúbúlúbú gbà mí. ọkùnrin ló ń ké sí. ifá moríyọ̀. ifá moríyọ̀ kò yọgbọ. ikú dẹlẹ́tì. ifá moríyọ̀. ifá moríyọ̀ ogbó àtọ́ o. ogbó àkókò ni. ọ̀sẹ̀ ọ̀sẹ̀ jọba jọba jọba jọba débi nǹkan bàjẹ́ o sọ mo gbà fún ọ̀rẹ́ mi. ṣé o sì ah! mo rí ọ. kó mọ̀ bá ti mú torí wọ́n ní ó ń bọ̀ ń bọ̀ àwọn làdẹ́ẹ̀dẹ̀ àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní awo ní ìyálé awo ìṣègùn ní ìyálé àwọn ìṣègùn bá ń gbèrè bá ń rọ̀jọ́ àjàká àkésólógidì àkésálábẹ́ wọ́n tún wá nígbà nínú ìgbà ní igbó gbàmí ọ̀dàn ni gbàmí ọ̀dàn mm, mm. béèyàn bá gba níbi tó bá dí tíyàn bá débi tó tutù ìyẹn gbọ́dọ̀ sanrí èèyàn mm, fúnra èèyàn ní ọ̀dọ̀ kábíyèsí mo ti ń bọ̀ yìí. Ah, kábíyèsí ọba wa o kábíyèsí o. kábíyèsí pè mí wọ́n ní nǹkan kan ń wú àwọn lójú àwọn fẹ́ kí fọ́ bá wọn tàn mọ́lẹ̀ sí mo bá jọ fámọ́lẹ̀ gbáà ẹni kí n mọ orí lójú ọpọ́n ọfá ifá fi ń yé mi wípé ọmọ kan wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bínú ìlú yìí ọmọ tá à ń sọ yìí òrìṣà tá a gbọ́kànlé tí gbogbo wa ń bọ wọn ló fẹ́ yídìí òrìṣà náà padà sí nǹkan mi mo wá fìfà tọ́ pínú ìdílé wo ni ọmọ náà ti wáyé hmm, apàṣẹ hmm. ara rẹ mọ̀ ní tí ó ti ń rùn wọn ni látọ̀. mamoríyọ̀ hmm. máa ń làágùn jìnnà ara mi ni só ti ń rùn òótọ́ lọ̀rọ̀ rẹ ara mi nìṣó ti ń rùn lóòótọ́ àmọ́ tó bá ṣe pọ́ ya ọjọ́ báyìí lọ ọba ká mọ́ èmi àti lúbúlúbú lẹ́nu o ń tèmi rẹ̀ ń sọ lọ́wọ́ ọ̀rọ̀ ọmọ mi èmi mo bímọ o èmi mo bímọ o kórì mi ẹlẹ́dàá mi wọ́n jẹ́ ń bí ọ̀ràn o èmi mo bímọ o. àmọ́ ìyọ̀. Hmm àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn àgbàlagbà mọ̀yànmọ̀yàn wọ́n ní ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé hmm. wọ́n bá yáyọ́ padà kan jẹ́jẹ́ hmm. bẹ́ẹ̀ ni ó ti wá di ọ̀rọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta báyìí sí àmọ́ ọ̀nà wo la lè gbígbà láàrin ìlú ìwọ àtàpàṣẹ téèyàn kan tí wọ́n sì mú gbó ní méjì méjì ẹ̀yin awo àwọn jẹ́ gbèjì gbèjọ ẹ̀yin awo olùsàsà tí ìjàjọ́ òògùn ẹ̀ ṣàánú mi ẹ̀ ràn kalẹ̀ ẹ má mà jẹ́ ńlá ń banú eléyìí tó ṣe yìí ó lè lọ́dọ̀ mi o. wọ́n ní ọ̀rọ̀ balẹ̀ akàgbàgbà ọ̀rọ̀ balẹ̀ akànbalẹ̀. nǹkan jẹ́jẹ́ mojó. ẹyin tọrọ bá burú a máa kan jẹ́jẹ́ mojó kò mí o. tí ọ̀rọ̀ bá rí báyìí bó ti rí ìdílé mi ni ó kò tí ì jù bá kì í wá ṣèdílé mi nìkan tó ti ṣe o. tọ́mọ ìbáfilé ṣẹ̀sìn mí ìyàtọ̀ sí ìta ń ṣe yìí tó ṣẹ̀ṣẹ̀ àjèjì ìtìjú ní bá gbogbo ìlú o ẹ gbà mí o ẹ mọ́jọ tó tì mí kí ni ṣíṣe gan. apàṣẹ oh. apàṣẹ. mò ń jí ẹ o. àwọn àgbà bọ̀ wọ́n ní tó bá gbẹ lásán lè yàn wọ̀ èèyàn kéèyàn tó bá wọṣọ tútù sọ́rùn bí nǹkan ṣe ni bí nǹkan ò bá ṣe á jẹ́ kó ti ya dìbò lójú lọ. Hmm, òótọ́ lọ̀rọ̀ rẹ̀. àmọ́ bóyá ibi ń pa ọ́ ni bóyá òye omi ọ̀dọ̀ rẹ ni kò wà. Hmm. èmi ọ̀bá ní pé káwa ó béèrè lọ́wọ́ rẹ pé kí ni èròǹgbà tiẹ̀ gangan tí wọ́n ní lọ́kàn pé ká ṣe lórí ọ̀rọ̀ kó tó ránṣẹ́ sí wa. kùdẹ̀tì lúbúlúbú ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi inú mi ni wọ́n ṣe wọn a lè ní nǹkan kan lọ́kàn kí n tún máa béèrè lọ́wọ́ yín ẹ ń bá sùn làájí ẹnìkan ìjápin rọ́rọ́ o lérò pé wọn ti mọ nǹkan tí mo fẹ́ ṣe kí n tún wá pé ìjókòó báyìí yìí ní ti sọ fún yín pé ah, báyìí ni ẹjẹ́ àgbà o báyìí kàṣà báyìí káwò dì. ẹ ẹ ẹ bẹ́ẹ̀ ni apàṣẹ. àwọn olúkúlùkù ò parọ́ èèyàn àgbà náà lẹ bọ̀ lẹ ní onílé ní ṣe lẹ́kàlẹ́yìn tó ṣe lé. Mm, mm, mm, bẹ́ẹ̀ ni. wọ́n sì tẹ̀síwájú ẹ tún ní ẹlẹ́rù ní yọ̀sùká kí gbọ̀wọ́ tó bá gbé. nímọ̀ nímọ̀ràn ó kàn dá mi lójú pé yóò lè díẹ̀. ìyá gbọ́. gbogbo wa náà la mọ̀ pé òsùn moríró kò mọ́dùbúlẹ̀ òru gangan làbọ̀sùn àwo òsùn moríró kò mọ́dùbúlẹ̀ gangan làbòsùn àwò ògbó àtọ ògbó àtọ rẹ ògbó àtọ rẹ ògbó ògbó aláwo ni. àṣé lóòótọ́ ni kékeré ìràwọ̀ gbọdọ̀ lọ ságì yẹn àwọn àgbègbè ìrà nìkan ni wọ́n mẹ́nu ọ̀nà rẹ̀. ó ká má mọ̀ọ́rọ̀ gan ẹ jẹ́ ká sáwó oṣù mórí lókun tí ò gbọdọ̀ dùbúlẹ̀. ọpọlọ rẹ ò ní jọba eléyìí tẹ wíì náà lọ dáa ẹ wọn wá ní ntọ́ba ti yá kan kè pẹ́ mọ́ àyábẹ́lẹ̀ ọ̀bí arénu ẹ̀yin ẹ bá ń ṣètò àwọn awo ẹ dìde báyìí ẹ kó wọn jọ ẹ kó wọn jọ ká wá ṣe lákàtà mi. nígbà tá a tiẹ̀ ti mọ̀ fún mi. ṣé ń ṣe fún mi ṣé kò ṣe ṣé ṣe ṣe ṣe wọ́n tí ọ̀tọ́ fìdí gúnlẹ̀ o ara rẹ̀ sì tutù o ọmọ èwo. apàṣẹ bá ń gbọ́mọ mi bá ń gbọ́mọ mi. ṣé o gbọ́mọ wá láti ilé bàbá rẹ ni. ń gbà ń gbọ́mọ wá sí mo bọ́mọ ń lè rẹ̀. ọ̀ ọ̀bọ̀n ọmọ ilé ẹ̀ ń ta ló fọ ọmọ sí ọ̀la. àwa méjèèjì làjọ ni. ẹ ẹ tó bá jẹ́ pé àwọn méjèèjì làjọ ni èyí tó fi kàn mí mo fẹ́ lò lọ́wọ́lọ́wọ́ báyìí. a kò lè ṣeé ṣe o. kò lè ṣeé ṣe. lọ́mọ ilé. mo ń kìlọ̀ fọ o mo ń kìlọ̀ fọ o. àpèsè dákun bá bẹ́ẹ̀ ni. ọ̀yá àti ẹ̀gbẹ́nẹ́jọ sọ́lẹ̀. ju ẹlẹ. tí wọn fẹ́ ṣe fún ẹ lójú ń ṣe tí wọn fẹ́ ṣe fún ọ àwòfọ̀ntì alánú fọ́n tó gírí àlápá ọ̀rọ̀ tó kẹtẹ́ wá balẹ̀ sọ náà nílẹ̀ gbọ́ ọmọ èyí ó fẹ́ ṣòro fún mi. ṣọgbọ́ ṣọgbọ́ a ṣòro fọmọ ẹ̀ fáǹfààní gbogbo wa ni jókòó kọ́ ọmọ rí tìlú jókòó jókòó jókòó tẹ́bí bá ń pa ọkọ̀ jẹun ṣọgbọ́. ọ̀rúnmìlà ló búrẹ́kẹ́ ifá mú ló tú bára mi àgbọ̀n mi rè gún. ló gbalẹ̀ aládó. ìwọ́nọ́pẹ́ ló gbà yọ̀nà awo òkè jéró. akànlápẹ́ lọ́mọ ògùn òun ló jí lọ́nà rẹ̀ ni omi bẹ́ẹ̀ ni omi òkun bẹ́ẹ̀ ni òṣèlékò láwùjọ. olóòjì ọmọ jẹun ọ̀pátẹ́rẹ́ ọ̀pátẹ́rẹ́ àrùn ọ̀pátẹ́rẹ́ òfò òun já. là á pe kú o amúnimì là á pàrùn amúnimì là á òun já. kí kí ìyẹn rí gàlọ ìfàmọ̀jẹ̀ kámúnimì ó mì mí àwọn tẹsí tẹsí ilẹ̀ ń wí ẹ wí ti mọ láńgọ̀ràn ẹ bá wí ti mọ láńgọ̀ràn ẹjọ́ wọn ìbájáre. àtibáfẹ́ lọ́jà ẹranko tí ń lọ rèé kọ̀ọ̀kan ọ̀la ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ wọ́n wí èsì tí ń kọ̀ọ̀kan ọ̀la ìkẹ́kẹ́ ìkẹ́kẹ́ èsì tí ń kọ̀ọ̀kan ọ̀la ìlele ìlele èsì tí ń kọ̀ọ̀kan ọ̀la ìgbọ̀ngbọ̀n ìgbọ̀ngbọ̀n. olóhùn ẹdùn ẹlẹ́yinjú ẹgẹ́ ni wọ́n lẹ́dùn owó àràjà ẹdùn owó àjò ìran bàbá àrí òbá àdókùn fẹ̀yìntọ́dún rí ẹ̀dùn kì í ṣe lákùnmákùn ẹ̀dùn mọ́ yá lọ. ẹ̀dùn kì í ṣe lákùnmákùn ẹ̀dùn mọ́ yá lọ. ètùtù awo kò ṣàìgbà o ètùtù awo. àkínlọ́dún o ìbà ẹgbẹ́ bí. akínlọ́dún ní sáwọn lọ́sẹ̀lú lọ́dún o. ìbà olúwo. akínlọ́sùn sáwọn lọ́sẹ̀lú lọ́sùn. olúwo ìbà. olódì bàbá ọdún pẹ̀lẹ́ jẹ ọmọ kó lọlọmú. ọ̀sẹ̀dá o. ètùtà o. olódì sọ̀kẹ́lẹ̀ òun ló dà lọ́ta. ìbà ẹgbẹ́. èsì tá a bá wí lónìí. ìbà olúwo. ẹjẹ kó dà sí. olúwo. àṣẹ ọlọ́run ọ̀sẹ̀ ọ̀sẹ̀. ìbà. ọdẹ òkúndókúndó mo ti bá wọn àròsọ bẹ́ẹ̀ tiẹ̀ mọ́ kù lẹ́fẹ̀. Ebi gbọ́dọ̀, òun náà fi fún mi lọ sínú lọ. Ọlọ́dún bá wà Ramadan. Nígbà tó lọ fún Jésù pẹ̀lú ọmọ. Ọlọ́dún pẹ̀lú fún alábàjá lọ́lọ́gbọ̀n. Olóògbé sọ́kẹ́lẹ́ olóòlà dọ́ta. Èébú ní Bẹ́lẹ́bọ̀ mi. Àbọ̀rìsà Bẹ́lẹ́bọ̀sì. Wọ́n bá pàkìrì mọ́tò sẹ́ńtì àwọ̀. Wọ́n bá jẹ́ ìjọba. Ìrìkú

àwọn kan lé bíi ti bó ọmọ mi nù. bẹ́ẹ̀ni ìmọ̀ fi panu títí tó fi rárá bọnú. ayẹyẹ ẹ ọ̀dà ọmọ kan sọ náà mú bí kó o fojú ní ọmọ tèmi panu gbogbo aláboyún tí mo fún ọ láti jọ ìwà ọjọ jẹjẹ ọsẹ ọjọ aláboyún títí ọbàrà jẹ. Mo fọ́ lọ́wọ́ rẹ̀. Ìgbà mo kọ̀ lẹ̀. Ìgbà mo kọ̀ lẹ̀. Ìgbà mo kọ̀ lẹ̀. Èèwọ̀ ká tó gbọ́ kú ẹ̀dán dẹ̀yìn òṣùgbọ́ ẹ̀yìn kété lọ ẹnu ẹnu fi ń pàkó lójú ọ̀nà. Ah ẹ̀ àwọn pọ́nlé wá ní wá ní pọ́nlé ẹ̀ mo fẹ́ ràn ṣẹ́ ṣé tí mo rán lè yí. ẹ pọ́nlé ọmọ mi àbí ó mo fẹ́ mo fẹ́ bí ọ̀lọ́wọ́ ẹ̀kọ́ mo fẹ́ ran iṣẹ́ ìwẹ̀sọ̀nù rẹ mọ́jọ̀ já lẹ́yìn rẹ o mọ́jọ̀ já lọ́rùn rẹ o kọ́ máa wà lọ́rùn rẹ ń gbowó gbà ni o mọ́yà mi rẹ nu mọ́yà mi rẹ ni o ajẹ́ ìlọ kí kolokolo rẹ ògbélẹ̀ kò gbọ́dọ̀ kó lọ́rùn rẹ o. ẹ kò sí nǹkan kan kọ́ mọ́ bàá sí náà ni mo ṣe fẹ́ bí ọ̀ṣẹ́ tí mo fẹ́ bí ọ̀. ọmọ lọ sí èkó báyìí báyìí èkó ibẹ̀ lọ́mọ gbé báyìí níbi tómi bá wà tó pọ̀ ibẹ̀ ni ọmọ lọ èkó ọ̀yà ọ̀yà ọ̀yà wà lọ rè kẹ́rù rẹ̀. báwo kí ni tí mo ṣe fún yín tẹ̀ lé mi lọ ẹ mọ̀ lé mi lọ. n ò lé ọ lọ. tá a wá fẹ́ lọ bá lẹ́kọ̀ọ́ bá ní sí ìmọ̀yàn kankan lẹ́kọ̀ọ́ sábúrò yín wà lẹ́kọ̀ọ́. pọ̀nlé pọ̀nlé ọmọ ọmọ ọ̀dọ́ wa ọmọ ibi òkè afáhùn tí wọ́n pín wọ́n lè kò jó ní ibi wọn ò mọ̀yàn lẹ́kọ̀ọ́ wọ́n ní pélé wúrà ní ẹ̀dẹ́ sí tí wọ́n ti ń ṣiṣẹ́ ìwọ náà mọ̀ ẹ̀ ọ̀rẹ́. èmi mú pélé wúrà bá mi ẹ má jẹ lẹ́kọ̀ọ́. gbọ́dọ̀ kó mi máa ṣe ẹ̀ sì dáríjì mi èmi ni kó wàá mú dá lọ́tà mo fẹ́ lọ bá lẹ́kọ̀ọ́. wo bó ṣe báyìí fún mi ìwọ ibi mi mo bí ọ mo fẹ́ tí ọ lọ gbẹlẹ ìṣe gbẹlẹ ìṣe dàkọ ọmọ lẹ́kọ̀ọ́ tó bá yá ń ṣàlàyé gbogbo ẹ fún ọ ibẹ̀ ò tú ọ̀ ibẹ̀ ò bá ọ̀ sọgbọ́ kọ́ ibi tómi bá wà ní ojú. bàbá mi ìmọ̀ mi wẹ̀ ìmọ̀ mi wẹ̀ mo ní sísè ìmọ̀ mi wẹ̀. àwọn pọ́nlé pọ́nlé àwọn pọ́nlé o àbí o àbámọ̀dá kan ní dátì ẹ̀kọ́ mọ́ṣẹ́ abẹ́rẹ́ ìkọ̀ àṣẹ kọ̀ǹkọ̀ yẹ kọ́ mọ́jọ dúdú òwú funfun wọn ìjà ara wọn yàn aṣọ tó bá ti ya kì í bábẹ́rẹ́ jìjà káàdì ó ti yọ ká kẹrù rẹ kọ mọ lóòótọ́. nígbà yìí nìkan kò <laughs> ṣe ọmọ mi ò ṣeun àmọ́ tètè. àìsàbà òun ojú ọ̀nà la wà óyá ẹ ká dàwọ̀ wà óyá óyá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ká lè óyá óyá óyá. kí ni ọrùn rẹ ẹ mọ sàmọ kí ni ọrùn rẹ dáa ṣe ọ àmọ́ dákun má jẹ́ ń ká kòrún o ẹyọ kan ṣo tó kù fún mi náà nù dákun ṣàánú mi má jẹ́ ń ká kòrún. àdároko ah, àdátokobọ àdásùn gbọrangandan ah, àpàṣẹ oh. ilẹ̀ gbọrangandan. ń bọ̀ kí ló ṣe ẹ ní sùúrù ní sùúrù kí ló ṣe ẹ bó ló ti ń bọ̀ ṣó sọnù ni kí ló ṣe ẹ mi ò nu ẹ ní sùúrù kí ló ṣe ẹ bó ló ti ń bọ̀ níbo lọ́jọ́ yín níbo ló ń lọ. sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ kí ló ṣe ẹ́ ṣebí ọmọ tó bá mi discuss ngbà yẹn tó náà nídìí ọmọ tó máa wà pẹ̀lú ẹ tó máa serve bíi PA and bíi house help kind of. Ah, má sọ PA eléyìí ò lè ṣe PA house help lélẹ̀. Ah, <laughs> má sọ bẹ́ẹ̀ o ó jẹ́ good náà ó wà active because she has been with me for days and mo dẹ̀ ti gbé yẹ̀ wò mo rí pé ó lè handle àwọn nǹkan tó náà fẹ́ fún. tí kì í ṣe àwọn ọmọ tó máa délé tó máa wá bó ṣe fẹ́ pa ọ̀gá tó máa wá bó ṣe fẹ́ poison ọ̀gá tó máa máa jalè. Eh? Mm, no, now like i said ó ti wà pẹ̀lú mi for days mo dẹ̀ ti put ẹ̀ into àwọn test kọ̀ọ̀kan kò dẹ̀ forehand mi òun gan ló fún mi ní confidence láti lè mú wá fún ẹ. Um, what's your name. wọ́n ní kí lo orúkọ ẹ orúkọ ẹ. ìní ṣé kò gbọ́ ni. ó gbọ́ ó gbọ́ kó gbọ́ dání ó gbọ́. your dad dádì ẹ̀ ń kọ́. ìní ìní mọ́mí ẹ̀ ń kọ́ ó dàpọ̀ ti ṣépè fún ẹ ìní ìní yìí kan náà náà ló máa sọ all the time. ṣé sábọ́lá tọ̀hún ni ah. ìní gbogbo ẹ̀ ìní eh, ṣé ń jẹun ṣá ilé tó gbẹ báyìí. stature tó lóun fún mi yẹn láti lè. má sọ bẹ́ẹ̀ o ah, máa ṣe test ah, a máa ṣe medical test gbogbo ẹ àbò báwo ni. ẹ eh, ìwọ náà ló nìyẹn ní ká wọ ìwọ ló máa ṣe gbogbo ẹ. ó yẹ kí wọ́n ti ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe wọlé yìí gan-an báyìí sin ẹ̀rù máa ma bà mí because mi ò mọ̀ oríṣiríṣi airborne diseases ló wà káàkiri ẹ kàn wọlé bá mi gbà ọ. Hmm. Flora kò ń ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó wà lára ẹ̀ ó wà òkè ṣebí supermarket mo lọ ní two weeks ago ni mo ti pàdé ẹ̀ bó ṣe ran tó tó mọ́ mi nìyẹn kí n jọ o òun need help o bó jẹ́ kóun tẹ̀ máa bá mi tún lè ṣe ni o kó jẹ́ kóun máa ṣe gbá ni o mo fi ní ó yá kó ní ìṣòkò tẹ̀lé mi lọlé bó dẹ̀ ṣe sọ létí mi ní last week mo kọ̀ ro one or two together ni pé ó máa useful fún ọ ju èmi lọ òun ni mo ṣe ní kí n mú wá fún ẹ she's good. Well, jẹ́ kí n ṣì máa wò ná. Ṣó máa jẹun dìde ná? Hmm, Flora o ní láti bọ̀ ga. O fẹ́ ṣòwò ní. Ṣòwú kọ́ ni àbọ̀mọ́mọ́ ni. Ṣé kò tún lọ́dọ̀ rárá yìí? Ó já wèrè ni. Kí ló tún wúkọ́? Ṣó ṣe pè kí ló tún wúkọ́ fún? Ṣé kò ń wẹ tẹ́lẹ̀ láti lé ni? Eh, actually, ó lè jẹ́ èsì yẹn ni. Ṣé o pé mo ṣẹ̀ṣẹ̀ tọ́ pèsè inú mọ́tò mi ni? Àwọn èrò ẹ̀ ń kọ́. Eh, actually kò really lẹ́rù much náà ìwọ̀nba ilé tó wà lọ́rùn ẹ̀ gan mo ṣẹ̀ṣẹ̀ fún níjẹta ni ah, so ìwọ̀nba ẹ̀ tí mo kò ra fún nìyẹn pé kó lè máa rí nǹkan fi change ara wọn so with time ìwọ náà wá ṣe shopping fún àbí ó ti dọmọ ẹ náà nìyẹn. Ah, ẹ má ti má ti sọ bẹ́ẹ̀ ó ní ó ti dọmọ mi má personify ló ṣẹlẹ̀ um, ó ti ẹ̀dá tó ti bá wa few things at least kò ní kó àwọn aṣọ onídùnwọ̀ sí bíbá ọmọọṣẹ́ tó fẹ́ máa ṣe for now ọmọ ọ̀dọ̀ tí bá ń lọ wa máa tẹ̀lé mi ọ̀ máa mú fóònù dání Baba, mi mú phone. o mọ fóònù operate àbí ṣó mo phone operate. wàá máa operate fóònù wàá máa ṣe kámẹ́rà fídíò picture tẹ́ bá ti ń jáde. eléyìí training mo ti dáràn ọ̀la. no ó mọ nǹkan tó máa ṣe ọ̀rọ̀ you worry too much. Okay. Did they know? Did they? What did they? Okay. Did they go turn around. turn turn around. yí ọmọ yìí ṣe wá gbẹ báyìí ṣó ń jẹun ṣá. Flora báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ọmọ pé star trek náà bí mọ́dẹ́ọ̀ ni bí n bá rí ìwà jẹ. mo ah, bá rí ìwà jẹ. òrìṣà mẹ́kìyè áò. ìṣàjẹ́ lè rí. ṣé bá sẹ́ni tí kó làbí lójú mà sẹ́ni tó wọ̀ náà. èyí ah, ah. gbọ́rí ìgbọ́rú tàbí àyè ìgbọ́tà yìí. ìtàn ńlá lélẹ́yìn gbogbo bọ́ọ̀tù ẹ̀rú gbàgbọ́ ibi tẹ́ ti rí ibi tágbára olódùmarè tóbi tó sínú kò ṣeé tú kábíyèsí rẹ̀ oníwàrun ìmísígorí odó aláyé òun ọ̀hún òmìnir tí mi gbogbo ìlú wò olódùmarè àfìmísí sọlá ọ̀run o àṣẹ ìmùlẹ̀ tí gbé odindin ìlú mi ọlágbára púpọ̀ nínú ìṣe ń bẹ nínú ènìyàn tí sì ń mí ìbẹnikẹ́ ti máa fura ìjẹ́ òrìṣà tẹ́yìn ń gbé òrìṣà ò ṣeé gbèjà torí òrìṣà fúnra rẹ̀ kò lè gbèjà olódùmarè kò tó bẹ́ẹ̀ fúndìí èyí ẹfẹlẹ́sìn mùsùlùmí lẹ̀ kí wọ́n máa ṣe tiẹ̀ kiri yóò lẹ̀ kí wọ́n máa ṣe tiẹ̀ kẹ̀sì fi àwọn alábàáláyé lẹ̀ kí wọ́n mọ ṣẹ̀sìn wọn àṣírí olódùmarè kò ṣeé tú kò ṣeé wá kò ṣeé rí ibi ó gọ sí kò sẹ́ni ó lè débẹ̀. kábíyèsí rẹ ọlọ́run o kábíyèsí rẹ olódùmarè. ó la ojú mi olúwa o ẹ jọ báwo lẹ ṣe lè help me mi ìfẹ́ òrìṣà kankan mọ́ ẹ jọ. ẹ má sọ yìí wọn kò lè ṣeé ṣe báwọn. ẹ lè tóbi lọ́ba kẹ́ ẹ mọ́ bò ó ṣàgbé gbogbo àwọn òrìṣà àtàwọn ẹlẹ́sìn wọ̀nyí tá à ń dárúkọ yìí ẹ̀yin lẹ jọba lórí gbogbo wọn ẹgbọ́n bá ṣùgbọ́n òrìṣà tó bá fẹ́ gbẹ̀mí tó bá fẹ́ mújẹ èèyàn à ní ìgbà láàyè ní ònìkan láàmúso. ikú tí mo sọ pé tó ń gba aláboyún mi ìfẹ́ mọ́ mi tó ń ṣàkókun ẹ̀jọ́. òrìṣà tí ń gbẹ̀jẹ̀ tí ń gbẹ̀jẹ̀ èèyàn èèyàn ibi tá a bá bá gungi ibẹ̀ ibẹ̀ náà là á bá sọ̀kalẹ̀ ẹgbọ́n bá wọn. sẹ́ẹ̀rí odindi èèyàn ló wà lórí ìjókòó yìí odindi ẹ̀mí ńlá olódùmarè dìídì ràn wá ni ẹ̀yin lẹ sì tójú wọn bọ̀. kábíyèsí ibi tá a bá gungi náà ibẹ̀ là á bá sọ̀kalẹ̀ gbogbo àwọn ohun tí ń bẹ lára rẹ̀ ayé ló kó dààmú sí i lára kì í ṣe pé ó bá dààmú wá látọ̀run wọ́n pààrọ̀ dààmú sí i lára ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n sì pààrọ̀ sí i lára tí gbàgbésí ayé rẹ̀ láàmú àmú kúrò yóò mọ bágbésí ayé tuntun lọ yóò mọ lùgbà rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àtàtà. bàbá bàbá olúwo The problem is, how is she going to live like a human being? She's my PA. How am I supposed to live with Orisha? I ah, e, e, Ìbọn ò yé mi tó. Ah, ah. Ìyẹn tún mọ̀ sí pé. Ẹ tó ń sọ ni my báwo lẹ ṣe máa ṣe tára ẹ̀ máa yá. Ọlọ́run Olódùmarè ó gbàkóso lára rẹ̀. Ọlọ́run ó gbàkóso lára rẹ̀. Gbogbo àwọn nǹkan ìdààmú tó rọ̀ mọ́ lára tó gbé mi bí òrìṣà tí yóò ba nǹkan jẹ́ lára rẹ̀ wọ́n wù dànù. wọ́n ah, wù dànù yóò mọ bágbèsè ayé tuntun lọ. ìwé ìṣẹ́ dànù awo olú igbó ìwé òṣì dànù awo olújù ọ̀dàn ìwé àṣẹ dànù awo òta gbangba adífá fún Ọ̀rúnmìlà tó lóun fẹ́ ṣiṣẹ́ wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà tó o bá ṣiṣẹ́ ò ní lówó lọ́wọ́ wọ́n ní ìwọ Ọ̀rúnmìlà tó o bá ṣiṣẹ́ ò ní jèrè ó ní rẹ lọ pa ó lémi ó ṣòwò màá jèrè wọ́n ní ó dáa o àṣẹ èrí kó máa tẹ̀lé ìwọ Ọ̀rúnmìlà ó ní irẹ́ ló pa ó ní gbogbo ò lè tẹ̀lé mi mọ́ látòní lọ ó ní torí pé mo ti jáwé àkókò mo wá gbé àkókò mo ti jáwé pèrègún mo wá gbọ́ pèrègún látòní lọ ọdún kì í dùn kí pèrègún má máa wọ̀ tuntun wálé ayé látòní lọ kí gbogbo ohun rere kó máa wá orí ni o kí dààmú kó kú òun ayé rẹ o gbogbo ogun tó fà sínú ayé rẹ kó kúrò ńbẹ látòní lọ gbogbo ogun tó kó sínú ayé ẹ kó dàfí ẹ̀yìn báyìí látòní lọ o ò ní mọ̀yà mọ́ o ò ní dààmú mọ́ o ìfòró ò ní jẹ́ tiẹ̀ mọ́ látòní lọ o. gbogbo dìgbò tòfò tàrùn kó máa gbénú ìgbẹ́ wù ẹ́ ire gbogbo kó wá ẹ o ibi gbogbo digbó tòfò tàrùn kó máa gbénú ìgbẹ́ wù ẹ́ ire gbogbo kó fi ilé ẹ ṣe gbùgbé o ò ní dààmú mọ́ o ìfòró ò ní jẹ́ tiẹ̀ o gbogbo rere kó máa wọ́ ọ wálé o ibi gbogbo digbó tòfò tàrùn kó máa gbénú ìgbẹ́ wù ẹ́ gbé kalẹ̀ yìí gbé kalẹ̀ náà gbé gbé kalẹ̀ náà. ibi gbogbo digbó tòfò tàrùn kó máa gbénú ìgbẹ́wò ẹ̀ ire kó máa fi ilé ẹ̀ ṣe bùgbé o tòfò tàrùn kó máa gbénú ìgbẹ́wò ẹ̀ ire gbogbo kó máa wá wá o látòní lọ ò ní dààmú mọ́ o ìdààmú ò ní jẹ́ tiẹ̀ o kó máa ráàánú gbà o kó rè máa wá wá o ó dìde. débi lọ́nà ta ni ọ̀gàn níbo ló ti jáwá tó lọ́kùn lọ́rùn ta ló gún fún ọ tó ní tọ́bẹ̀ òṣòro abẹ́ àgbà mi ni ta ló ló dé ọ̀pọ̀ láwọ̀ wá gbọ́ o hmm. aṣọ òní tóbi títí kò lù ó mọ̀ lù ó ilẹ̀ ọ̀yà ṣubú ilẹ̀. nǹkan tí ò yọ ni pé òkùnkùn ni ìwọ ìmọ́lẹ̀ ni èmi. E òkùnkùn ò sì lè borí ìmọ́lẹ̀ láyé ẹni tó ń gbénú mi ó jẹ́ ẹni tó ń gbénú ayé lọ ẹni tó ń rán mi níṣẹ́ ó jù ọ́ lọ ó ju gbogbo ohun tó ní lọ ta ló rán ọ níṣẹ́kíṣẹ́ ah, ẹni tó rán ọ níṣẹ́ òfin afúrẹ́ o iṣẹ́kíṣẹ́ ah, ni mo rán ọ tó rán ọ sí wọlé tẹkùn ajá tó bá sì wọlé ẹkùn wá ó ti dandan kó fẹ́ jẹ̀wẹ̀ ó fi ẹ̀jẹ̀wẹ̀ lónìí ó yẹ ilẹ̀ iná ṣáájú olúwa ó sì ju àwọn ọ̀tá rẹ̀ run iná iná ẹ̀fún bẹ́ẹ̀dì látijọ́ tí mo ti ń rìn èmi ò mà rẹ́yẹ tí ó sọrí kodò bí àdán àfi tí ó bá ṣẹ̀jẹ̀ lẹ́nu ta ni ọ́. tí olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tó fi ìdí rẹ̀ múlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi ta ni yóò gorí òkè olúwa lọ àbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọrùn àti àkókò ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ìtàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run jákọ́bù. ó ti ẹ̀ wá lásán ọwọ́ bá mi ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá ta ni ọba ògo náà olúwa tó le lókun àti ní agbára. òye ló ní ọmọ ìjọwọ ẹnu mi padà ẹ̀pà ló ní ọmọ pohùn mi dà níjọ́ kẹrẹ́dùpọ̀ bá fẹnu sọlẹ̀ níjọ́ náà ní kọlẹ̀ pa. àní ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kó wọlé wá ta ni ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun ni ọba ogun náà. iná ọ̀rọ̀ ọ̀yà ilẹ̀ bẹ́ẹ̀mi bẹ́ẹ̀ ilẹ̀. ẹni tó ra rẹ̀ jẹ́ àti pòmò odógodó àti pòmò ọlọ́fọ́lọ́ àti bọ́ọ̀lù ẹ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹn ní ẹlẹ́ni àtẹ̀kọ́ ẹlẹ́ni àfúnijọ́ olúgbòhùn olólo ogun pẹ̀lú dasẹ́ni pẹ̀lú tí gbé ní mìíràn kàlùkàlù abọ́lẹ̀ àti bọ́ọ̀hún gbogbo ó sì ti kú régé bàbá ẹ máa jó ẹ máa yọ̀ lókun. olúwa wo ṣé nǹkan tẹ́ ń gbìyànjú láti sọ fún mi ni pé òòṣà ayéré or whatever ni pé ó ti lọ. bàbá okú ẹ ti sọnù sẹ́yìn ó ti fodò kọjá òrìṣà tí ò gbépo tí ò gbayọ̀ kò gbọ́tí kò gbómi kò gbẹ́já kò gbẹ́kú odindi ẹ̀mí ènìyàn ló fẹ́ máa gbà níbo ló ti fẹ́ dúró sáyé. olúwa wo ni pé kò sí bẹ̀rù fún mi mọ́. bàbá ẹ n ti bà yín lẹ́rù láti lé wọgbọ́n. Ah, olúwa mà ṣe é ah, olúwa ó ṣe é ọlábísí lọ mú fòmí wá. kí ló fẹ́ fi wọn lọ mo fẹ́ pé àwọn olóyè ni this calls for celebration. kí ni èèyàn túmọ̀ sí. ipe ká máa yọ̀ ni olúwawo ah! ikú ayọ̀ ni ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé ọmọ ìdá inú mi dùn inú mi dùn olúwa ó ṣe o afasẹ́gbò òjò ń tanra rẹ̀ jẹ ni. tanra rẹ̀ jẹ ni. tanra rẹ̀ jẹ ni. afasẹ́gbò òjò ń tanra rẹ̀ jẹ ni. tanra rẹ̀ jẹ ni. tanra rẹ̀ jẹ ni. ẹni tí ó tó gèlè tètè ń rí fi. ẹni tí ó tó gèlè tètè ń rí fi. ó kébè ogún olóhùn kébè igba bébè ogún bá. pátì kì í mu tì ẹnu òpùrọ́ kì í ṣẹ̀jẹ̀ ẹ filẹ̀ ẹjọ́ wí. múlẹ̀ ní gbogbo gbà kí ló dé kí ló ń jó ẹ lọ́wọ́ tó lè fi jólẹ̀. àrùn náà nánú nánú nánú nánú ńlá láì ṣe wàhálà ńlá láì làágùn ìwọ ló mọ ibi tó ti mú un kú òun bẹ́ẹ̀ eléré.